akérèdáyé arìnrìn wọ òwò ejò tí ń ṣàní tí kì í ṣẹjẹ kókó nìyẹn òkòkò kì í kò kókó má rí náà òwò láéláé ìṣọ̀lá bó bá sọ ni o máa rí èmi ni o àìrí mi kò má lè sùn hmm. kò má lè sùn bí akọ pẹ́pẹ́yẹ. Ha ha!

àmínà ló máa jẹ́. ojú olóko làgbàdo ti ń gbó òbomi lodó tó fi kọ ọ̀rọ̀ jọ òwò yìí ló fi gba kókó òun lodó ló fi gba adé ọba èmi aya rere lọ́ọ̀dẹ ọkọ òun àkúnjẹ lásìkò máa tún pọ́kọ́lé balẹ̀balẹ̀ máa tàkàn sókè máa finú ṣoyún máa ṣàbíyamọ máa fọkọ lọ́mú máa fọmú fọmọ máa tọ́jú ilé máa tọ́jú ẹbí èmi mo ṣẹ́kù sí èmi láàjẹ́ gbogbo iṣẹ́ ó bá wọn kó rẹ̀ ìyá mi náà ló máa jẹ́. ẹ ti dé àjẹ́ ṣerí sìn àmọ́ fọkọ̀ lọ́mú máa fọmú fọmọ máa tọ́jú ilé máa tọ́jú ẹbí èmi mo ṣẹ́gun sí èmi là gbogbo iṣẹ́ ó bá fokó rẹ̀ ṣe o èmi àmì náà ló máa jẹ. àmínà ló máa jẹ iṣẹ́ oko ṣe ògbò ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe ògbò èmi àmínà ló máa jẹ ìṣọ̀lá oya tẹ tí kò gbọ́ gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe ògbò èmi àmínà ló máa jẹ iṣẹ́ oko ṣe ògbò ní fíìsì gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe ògbò èmi àmínà ló máa jẹ láìsí balẹ̀ kò sí lọ síwájú láì sínú dídùn oko lè bèrè àtọkọ lẹ́yìn láti ṣàṣeyege. ẹ̀rù ò bà o gbogbo ẹ̀yin tẹ́ ń pè yẹn ni máa block lẹ́sẹ̀ kẹsẹ̀. ogun bí ìtẹ̀sí mi ò ṣojú rí àtọkọ lẹ́yìn láti kéré oko àtọkọ lẹ́yìn láti kéré oko ṣé kò yẹ kí n jèrè ọkọ o iṣẹ́ oko ṣe òbò ní fi ń sìn gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe òbò èmi àmì náà ló máa yẹ.

jẹ́ ká kọ ẹ jẹ́ ká tún kọ míì káwọn èèyàn fi wọlé dáadáa alẹ́ yìí alẹ́ kéka ìlábò fikarobo àti ọmú mímu èwo lobìnrin fẹ́ràn jù gbogbo ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ bíi ti ní la ṣe láàtẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ máa bọ̀ kẹ́ wá gbọ́ nǹkan tá a fẹ́. àbí kẹ́ má jà ń pàtà mọ́ àbí kẹ́ má jà ń pàtà mọ́ ọ̀gbọ́n ló ní òun tèmi gbọ́ ọ̀padà ló ní òun má pa òun mi dà má jàun pátá. àmúdèrè o. àgbéká lorúkọ àpòkò. hello. hello mi ti ń ta o. ẹ kí lẹ ń pè mí fún mo ṣì ń ṣe orin lọ́wọ́ ṣé wọ́n rán yín sí mi ni. àfífíra rẹ̀ jó òrìṣà àbíkẹ́ mo fẹ́ jó ẹ àní mo fẹ́ jó ẹ o ọ̀pọ̀ ló ní òun tèmi gbọ́ padà ló ní o má pa wùn mí dá àbíkẹ́ mo fẹ́ jó ẹ. ṣe ara àwọn pípù yìí. ẹ̀ṣẹ́ tí ni. ń pè mí mo ṣẹ̀ṣẹ̀ open show ni mo sì ń jó kí ń pè mí fún. bí kẹjẹ ni ó gbowó akọni olóhùn òkókó. ikun àbí kẹ́jọ̀kẹ̀dẹ̀ ó rẹ̀ ní kó mọ̀ pé ohun tó dùn á pa ni ẹni bá ló mọ̀ lọ́rọ̀ àkànní gbogbo ọ̀nà láti rábì kẹ́dọ̀ òfo ọjọ́ kejì ọjà ló já sí. àkànní dàbí ọmọ òwò táwọn àgbà lọ́wọ́ mórùkà àbúdó lè lọ́wọ́. bàbá ní àkànní sàbí mo ti wí ajúwọ̀ ṣe àkànní wíwá bá orí bákan náà obìnrin abo agbójú tèṣí lọ. kò pẹ́ kó jìnnà ó fojú kàbíkẹ́ ṣíkún ló gba mú pẹ̀lú àmúdó lọ́wọ́. ó pé kàbíkẹ́ fojú rere ni ó fi wò mí ojú rere la fi ń wowó a alágbàjẹ ọ̀run ló kó àtòkù ó fi ń ṣera wọn lóore tẹrú tọmọ níròpò ó yọ ó di dandan máa jó ẹ àbíkẹ́ àbíkẹ́ mo fẹ́ jó ẹ àní mo fẹ́ jó ẹ o àbíkẹ́ mo fẹ́ jó ẹ ọ̀pọ̀ ló ní ohun tèmi kọ́ padà ló ní o mi dá àbíkẹ́ mo fẹ́ jó ẹ mo ní mo máa jó ẹ o àbíkẹ́ mo máa jó ẹ adépọ̀jù mo fẹ́ jó ẹ gbogbo rẹ fún mi gbogbo gini dáríjọ jìrókò nínú igbó fara rẹ jì mí ẹnu ọ̀kẹ́rẹ́ lọ́kọ́ rẹ fi kọdẹ ìwà àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí àkànní lóore o ìwà àbíkẹ́ òbò rẹ ni ó fi ṣe mí àkànní àbíkẹ́ mo fẹ́ dó ẹ àbíkẹ́ mo fẹ́ dó ẹ o àbíkẹ́ mo fẹ́ dó mú ẹ kígbe láì mo ti mú ẹ yàtà láì jàkà rodo mo wá ń darẹ̀ bẹ́ẹ̀ kò jẹ tẹ́tẹ́ àbíkẹ́ mo ti ń dó ẹ èmi àkànní ti ń dó ẹ o àní mo ti ń dó ẹ oníjẹkújẹ obìnrin fèyí kọ́kọ́ ẹ jáwọ́ nínà. akọ́dá ayé o ìbàlẹ̀ ni mo ṣe aṣẹ̀dá ayé o ìbàlẹ̀ ni mo ṣe olùdá oko olùdá obo olùdá ẹpọ̀n olùdá idán ohun rere ni o láti máa yàn olódùmarè ọba tẹrẹrẹ kárí ayé ọba tó fọkọ ṣèké àwa obìnrin ó fòbò ṣèké àwọn ọkùnrin ìbàrẹ ni mo ṣe òṣà òkè. Okay ìbàrẹ̀ ni mo ṣe o ṣàòkè ìbàrẹ̀ ni mo ṣe ọba tó dá oko ọba tó dá òbò ọba tó dá ẹpọ̀n ọba tó dá idán ọba tó dá ọmú ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ẹjọ́ ojú mi ṣe ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfọ́ Olúyinká ti ẹ̀ tí ẹ kú dédé wòye kó bójú ọjọ́ ṣe rí gbogbo iṣẹ́ wa tí a ń ṣe gbogbo ìwà tí a ń hù gbogbo ọ̀rọ̀ tí a bá màmá máa sọ ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí olódùmarè yóò mú gbogbo iṣẹ́ wa wá sí ìdájọ́ àti gbogbo ohun ìkọ̀kọ̀ ire tàbí ibi àpàláṣẹ látàgbàlá ọ̀run pé kémi olúyinká máa bí sí i àpàláṣẹ látàgbàlá ọ̀run náà ni pé kémi máa rẹ̀ sí i títí gbogbo ìpọ́njú òṣì ayé yóò yóò fi tán láyé tí ọlọ́run olódùmarè yóò fi wá láti wá mú mi relé mo fi pé mo ti pass message yẹn ẹ káàbọ̀ ẹ kó Dede wo yi ṣé dáadáa ni mo bá yín lónìí ẹ jọ gbogbo ẹ̀yin tá a bá ń pè tí bá open program nọ́mbà tẹ máa ń pè sí ni mo fi play orin Be ṣe bá ń pè wọlé mò ń fi pé ẹ̀ ń fìràn ni ẹ fẹ́ ṣáà ṣé tí bá ti wá bẹ́ẹ̀ ṣe máa ń rí mi tí inú mi máa ń dùn ṣé ẹ̀ láìkẹ̀ irú ẹni tó kọ́kọ́ pè wọlé sí mo ti block ẹ̀ torí o pè lakoko. mo sọ fún ẹ pé kí lẹ̀ ń pè mí fún ẹ ní sùúrù o tún pè lẹ́ẹ̀kejì ẹ ṣé mo pe yín rí ni mo ṣe ra mi ìfẹ́ wàhálà mo ṣe block ẹ ma binu gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè tá bá ti ń jó ẹ jẹ́ ká jó ká jó ká wọlé ṣe rí orí òkè yìí orí òkè kẹ ẹ wá tẹ́yìn tẹ́ bá ti ṣiṣẹ́ tán kò sí ni ẹ lè gbọ́rọ̀ okó kẹ má sun oorun ayọ̀ ẹ lè gbọ́rọ̀ òbò kí ìdùnnú má gba ọkàn yín ládùrú gbogbo wàhálà tẹ́ ti ṣe látàárọ̀ àsìkò ti tó láti gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ láti lọ sùn ẹ lè gbọ́ ọ̀rọ̀ okó àti ọ̀rọ̀ òbò kẹ má sùn kẹ má lálàá kẹ má lálàá láti ọ̀run méje wá kẹ má lálàá paradíṣe so tẹ bá ti wá gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àgbọ́sùn ni ẹ jẹ́ ká wá ká wá ṣe fàájì ká dẹ̀ kọ́ ẹ̀kọ́ ká dẹ̀ kẹ́kọ̀ọ́ ta fẹ́ sọ lẹ́ni ni fi káró òbò òbò lílá ọmú mímu èwo lobìnrin fẹ́ràn jù mi ò tí ń bá rí mi ò kí ń reason tí mo ṣe wá sọ ni wípé bí àwọn ọkùnrin kan ṣe ń sọ wípé Eh, obìnrin ò kí ń gbà káwọn láòbò nǹkan kan bẹ́ẹ̀ náà làwọn obìnrin kan ń sọ wípé àwọn ọkùnrin kan ṣe náà máa ń fi ẹsẹ̀ la itan mo rò pé ẹrí kíní yẹn tí mo ṣe wípé tó bá ti gùn sórí àwọn báyìí wọ́n á fi ẹsẹ̀ la itan wọ́n á dẹ̀ máa dún àwọn ìmí ò tiẹ̀ níyọ tọ́wẹ̀lì nídìí kẹ́ bá lè mọ nǹkan tí àwọn obìnrin fẹ́ kẹ́ bá lè mọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà reason tí àwọn obìnrin yín fi máa ń refuse yín tẹ́ ẹ bá lọ bá wọn nígbà tó bá jẹ́ pé ojú kan ni bí ilẹ̀kùn police station ojú kan níbi ilẹ̀kùn chọ́ọ̀chì ẹ ní kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe fún wọn typical example ẹni tí ẹ̀yin náà wà ń bíbá yín last ètò tá a ṣe tí obìnrin yẹn sọ pé òun sùn òun akọ̀dédé bá okó nínú òbò òun who does that níbo náà ti ń ṣerú ẹ̀ ẹni tó o fẹ́ dó ó ń láti máa bó ṣe ń peṣẹ́ fún láti máa gba iṣẹ́ yẹn kẹjọ máa peṣẹ́ fúnra yín tó bá ti di ogun wípé ìyàwó ń sùn okó tó bá nínú òbu ẹ̀ ló jí nǹkan míì ti wà ń bẹ̀ nǹkan kan miss ẹ ṣe right thing so ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn reasons tí àwọn obìnrin fún mi ni pé ah reason e kìíní kan ok fi káró òbò fi ọmú mu ọmú obìnrin àti pé ká fi ká fi ká mu ọyàn ká mu ká lá òbò obìnrin èwo lobìnrin fẹ́ràn jù ẹ jẹ́ ká jọ sọ àwọn obìnrin ló ní èní kí ẹ̀yin ọkùnrin náà gbogbo ẹ̀yin tí ẹ ò kí ń ṣe é bóyá nǹkan tí ò jẹ́ kíyàwó yín máa gbà kẹ́ ẹ máa dó àwọn nìyẹn bóyá nǹkan táwọn obìnrin yín fi ń sá fún yín nìyẹn gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ ò kí ń ṣe é ní last one tí yín là ṣe àwọn obìnrin ló favour yín àwọn obìnrin ló ní èní gbogbo ẹ̀yin ọkùnrin tí ẹ ò kí ń ṣe é màá tún wá padà wá sọ àwọn advantage tó wà nínú omi òbò àwọn nǹkan tó wà àwọn oore tó wà nínú wípé ká máa mu ọyàn pàápàá ta bá ń fa ọyàn obìnrin tí omi ọyàn bá ń jáde sí wa lẹ́nu gẹ́gẹ́ bí ọkùnrin àwọn adùn tó wà ń bẹ̀ àwọn oore tó wà nínú omi ọyàn àwọn oore tó wà nínú omi òbò àwọn oore tó wà nínú pé ká fi karo òbò ẹ̀yin ọkùnrin náà tẹ́ máa fi karo òbò báwo lẹ ṣe fi ẹ máa tẹ love sórí ètò yìí ẹ má flag ẹ ṣe mọ̀ páwa àwa ń sọ educative show la wa ṣe ẹ máa tẹ love sórí ètò yìí àwọn fi karo òbò àwọn nǹkan tó oore tó wà nínú ká fi karo òbò fóbìnrin oore tó wà nínú òbò lílá fún obìnrin àti fún ọkùnrin tó bá láòbò obìnrin àwọn oore tó máa rí bẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àwọn oore tí obìnrin máa rí bẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó bá mu ọmú ọkùn obìnrin àwọn oore tí obìnrin máa rí bẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tó ọmú yẹn bá jàjọ̀ wá ṣe omi sí ẹlẹ́nu gẹ́gẹ́ bí ọkùnrin àwọn oore tó máa rí nínú ẹ̀ ẹ má gbàgbé pé omi ọmú iná lobìnrin fi ń bọ́ lọ fi ń bọ́ ọmọdé tí ọmọdé ò dẹ̀ kì í fi ní àìsàn tí ọmọdé ò kì fi ní wàhálà ìdìsẹ́mu omi ọmú yẹn tọ́nà ń bá ṣe é pé o ní àlùbáríkà o dẹ̀ ní opportunity láti gba omi ọmú yẹn sí ẹnu ó gba omi omi ọmú yẹn sẹ́nu látọ̀ ara obìnrin àwọn nǹkan tó wà nú ẹ̀ bọ́ ká tó lọ ká tó máa bẹ́ ètò bọ̀ mo fẹ́ kí àwọn obìnrin pè wọlé láti sọ fún wa èwo ni wọ́n nífẹ̀ẹ́ sí jù nínú fìkáròbò nínú ọmú mímu àti nínú òbò lílá bóyá mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ ni obìnrin mi fẹ́ tó máa lè gbé dé ibi tó yẹ pé ó máa dún ẹ mo bọ̀ nǹkan kan ni mo fẹ́ jẹ́ kẹ́ establish lénìí ẹ ní láti fokó só òbò obìnrin kí obìnrin tó gbádùn eh, kó tó ríkì kó tó da omi ra ọkùnrin ló ní láti ló nídìí òbo obìnrin ju bí obìnrin ṣe nídìí wọn lọ fún dídamira torí nígbà míì bẹ́ẹ̀ bá fi ẹnu fa okó ọkùnrin gan ìyẹn ò ní kó damira bí ọkùnrin ò bá ti fi okó sínú òbo ẹ̀ máa describe máa demonstrate bí ọkùnrin ṣe máa ń feel tí okó wọn bá wà nínú òbò reason tó fi jẹ́ wípé fífa fífi ẹnu fa okó ọkùnrin kò lè tẹ́ ọkùnrin lọ́rùn but fi káró òbò ó lè tọ́ obìnrin lọ́rùn lílá òbò ó lè tẹ obìnrin lọ́rùn ọmú àti fífi ìkaròbò ó lè tẹ obìnrin lọ́rùn bẹ̀rízì tí òbò wípé fífi fa okó ọkùnrin nìkan ó máa hèdè líle okó ọkùnrin ni kò lè tẹ ọkùnrin lọ́rùn máa sọ reason fún yín nítorí akoto tí ẹ wà yẹn akoto inú inú ìwò tí ọkùnrin fi okó sí yẹn àṣírí kan wà nínú ẹ̀ tí ó tó jẹ́ pé ó ní bó ṣe máa ń ṣiṣẹ́ ní ara okó ọkùnrin number one tí mo fẹ́ kẹ́ mọ̀ kò sí bí òbó ṣe bí òtútù ṣe lè mú tó kò sí bí òtútù ṣe lè mú tó kò sí bí òtútù ṣe lè mú tó obìnrin tó àbí kí òjò rọ̀ tó natural warmer Ti ọlọ́run gbé sínú òbò obìnrin tó jẹ́ pé tí okó bá wọnú ẹ̀ báyìí the the the the warm tó máa kọ́kọ́ feel naturally kò sí bí òbò ṣe lè wet tó ó máa warm nínú òbò ni ṣe rí warm yẹn bó ṣe máa warm yẹn ó ni bó ṣe ń ṣe ó ní nǹkan tó ń lara. ó lára tó ń dá oko ọkùnrin hello hello ah ẹ má fẹ́ lè ṣe mi lọ́wọ́ màá block yín màá block yín hello ẹ má fi ṣe mi lọ́wọ́ tẹ́ ẹ bá ní sọ̀rọ̀ Ma má pè block yín hello? ẹ̀lọ́ ẹ̀ka lẹ́mà. ẹ̀hẹ̀ sọ ẹ sọ̀rọ̀ sókè ọmú mímu òbò lílá àti ìfikaròdí èwo lẹ́yìn fẹ́ràn jù gẹ́gẹ́ bí obìnrin. ọmú mímu ni. so bí ọkùnrin bá mu ọmú yín kò nídìí kó lá òbò yín. Ah, ó ní but ọmú mímu lèmi láìkì jù. báwo lọ mú mímu. tó bá mu ọmú mi dá. báwo lọ mú mímu ṣe máa ń ṣe lára yín báwo ló ṣe máa ń ṣe lára yín tó bá ń do yín lọ́wọ́ báwo lọ mú mímu ṣe ń ṣe ah. lára yín. Ah Ah, ó máa ń jẹ́ kí ara mi kó ara mi gbogbo ara mi máa dìde òkúra kan mo máa tún rìlíìsì gan sef tó bá mú ọmú mi dáadáa hmm. máa rìlíìsì èmi wọ́n fi ọmú mú mu. tí wọn bá doyin rárá tó bá mu ọmú yín ó lè jẹ́ kẹ́ rìlíìsì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó o bá mu ọmú yóò lè jẹ kẹrin so ẹ̀yin ò má ìdí wọn lè má focus ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ fún yín ẹ̀yin ò má wọn lè má focus sínú òbò yín gẹ́gẹ́ bí obìnrin ṣùgbọ́n tó bá mu ọmú yín dáadáa ara yín á wálẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. okay ẹ ṣe the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ bá mi ẹ bá mi type ẹ plus four four seven four zero four eight five one two three four àwọn obìnrin ló ní alẹ́ yìí hello hello. hello ma. ìṣẹ́jú mélòó náà lè mú ọmú hello ma wà pẹ̀lú. ìṣẹ́jú mélòó náà lè mú ọmú yín gbà. ah ìṣe ó ti pẹ́ tó ìṣẹ́jú àkọ́ṣà ti mú dáadáa kọ́ mú dáadáa. tó bá wá ah. tó bá mu ọmú ti yín lọ́wọ́ kí lẹ́yìn máa máa ṣe fọ́kùnrin yẹn tó mu ọmú yín lọ́wọ́ ṣé máa máa dó yín lọ́wọ́ á máa mu ọmú yín ni àbí kí lẹ́yìn máa máa ṣe tó bá mu ọmú ti yín. èmi máa máa fọkọ́ ẹ̀ ṣeré ni mo dẹ̀ lè wà lórí ẹ̀ náà wá máa dó mi lọ́wọ́ náà bá méjèèjì náà anyone. a máa dó yín lọ́wọ́ ẹ̀ wá gbọ́mú sí lẹ́nu bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá dẹ domi mo lè máa fokó ẹ ṣeré á dẹ máa mọmú mi. báwo lẹ ṣe máa máa fokó ẹ ṣeré ṣe máa máa mú okó ẹ ni torí ẹ lè máa mú okó ẹ kó máa mọmú yín ok àti lose call yẹn hello. hello ama ẹ kalẹ ẹ wo lẹ̀yin fẹ́ràn jù ọmú mímu òbò ẹ fìkàrọ òbò àbí òbò lílá. òbò lílá ni wọ́n la kán fi chocolate irọ́ ẹ gbóhùn sókè ẹ súnmọ́ bí ẹ gbóhùn sókè a gbọ́ yín dáadáa. kọ́ńtà òbò ni o òbò lílá ni o òbò ni the best. fún ẹ̀yin ṣé ẹ wá ń réyàn lá òbò yín ṣé ọkọ yín máa ń lá òbò yín bẹ́ẹ̀ ni ọkọ mi lọ́ọ̀bù mi tọ́ba ti mọ̀ pé òkè alẹ́ ìlú alẹ́ òbò mi lálẹ́ díẹ̀ sí gbogbo àwọn nǹkan fáńtásì wa kalẹ̀ ọ̀rẹ́ bí. bí irú àwọn nǹkan wo náà máa ń lò láti lá òbò bí irú àwọn nǹkan wo náà máa ń lò láti lá òbò yín àti pé báwo lẹ ṣe máa ń fi ìtọ́ba ńlá òbò yín. à ah, chocolate la máa ń lò gan. chocolate irú wo chocolate la máa ń lò gbọ́dọ̀ kọ́ mi láì chocolate. chocolate irú wo lẹ máa ń lò. any chocolate any chocolate a lè lo ice cream gan. ice cream ok wọ́n máa gbé sórí òbò yín àbí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni so báwo lẹ̀yin ṣe máa wá báwo. ó máa dá látàyà lẹ́lẹ́ yìí látàyà yìí ó máa ń jẹ́ kí ẹ mọ̀ ọ́ mọ́ àwọn in the mood even by me gan yan máa kàn bó jẹ́ pé nǹkan máa wò kókè tí òun lè sùn báyìí kọ́gá lè má ní sẹ́ẹ̀sì. ok tó tẹ́yìn táwọn èyí bá ti wá damira tí ọmọ wa wò páwọn ò ní lè sùn kí lẹ́yìn máa wá ṣe fún wọn láti lè help wọn láti dà. Ah, àmọ́ sọ̀kẹ̀ náà ni ẹ wá sọ̀kẹ̀ wọn náà ni we came to play ká lè máa sùn. báwo lẹ ṣe máa wá ń fìtọ́ bá wá lá òbò yín pẹ̀lú chocolate. ah <laughs> on top of the world. <laughs> wow how many minutes lọkọ yín fi máa ń lá òbò yín ó máa ń tó how many minutes. ah ìgbà mi gan mo èmi ni mo máa ń pariwo stop stop stop because tó bá go wide at least kò fẹ́ gbẹnu kúrò èmi ni wọ́n máa sọ ìsókè ìsókè mo bí fún máa ṣe yan bí pé yan fẹ́ tọ̀ I don't just I can't just explain. Mm -hmm ó máa ń ṣe yín bẹ́ẹ̀ ni pé fẹ́ tọ̀tọ̀ bá ń lábò yín lọ́wọ́. bẹ́ẹ̀ni. ok ẹ ṣe. torí excitement yẹn. ok the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹ̀yin ọkùnrin ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o a ti rí ọmú mímu a ti rí òbò lílá àti rí fìkaròbò a ti rí ọmú mímu ẹ máa gbọ́ hello. Hello àti ìta. À ń gbádùn yín o, èwo lẹ̀yin fẹ́ jù o, òbò lílá, fìkaròbò. Hello, ẹ kú ètò obolila lílá sì ka robò ah. àbí ọmú mímu. òbò lílá ni o. ṣọ́ báwo lẹ ṣe máa ń fìtọ́ bá lọ́bò yín. Ah, ó máa dàbí mo wà lálùjọ náà. àlùjọ náà. Ah, mo láìkí ẹ̀kú. ṣọ́kọ yín máa wá ń ṣe ṣọ́kọ yín máa ń lábò yín. ó máa ń la o ó máa ń la dáadáa kí náà fi ń la ṣé wọ́n ní nǹkan tó fi ń la bí ice cream bí chocolate bí kíni òun oh, ò ní jẹ́ ọmọ jẹ́ ká máa miss call yìí man. kí náà fi ń la. hello. kí náà fi ń la. hello ti ń la o. ẹ bó ṣe máa ṣé ó ní nǹkan tó máa ń fi sí bí àbí chocolate bí àbí cream bóyá kí ni. ngbà mí ice cream ice cream. ok ṣé tó bá padà láyín oh god kọ́ọ̀nù yẹn ti ń já mọ́ra wọn. hello. hello. hello sir. hello. hello ma. èwo ni wọn lẹ́yìn fẹ́ òbò lílá eh, fikarobo àbí àbọ̀mú eh, mímu. fikarobo fikarobo àtọmú mímu. ẹ̀yin eh, ò láìkò òbò lílá ti yín. mo láìkẹ̀ e, bọ̀ nítorí pé wọ́n jábọ̀ fún mi ní kílẹ̀ ẹjọ́ ẹ̀dẹ̀kẹ́. so ẹ má òkè tó ní pé wọ́n jábọ̀ fún ẹ má wá láìkì fikarobo àbí. ẹ robo yẹn mò ń máa tọ́jà ìní mò ń gbádùn yín kí lẹ wí ṣé wọn máa wá ń ṣe fún yín ariwo yẹn pọ̀ ariwo àwọn ọmọ yẹn pọ̀. ṣé ń gbọ́ mi mà. mo ti ń gbọ́ ẹ̀hẹ́. fi kárò bò àti ọmú mímu yẹn ni mà. ẹmọ tó owó bá ti wà nínú tó bá ti ń hmm. so ó máa máa sanwó yẹn ẹ̀ dáadáa bípù yẹn wà lẹ́nu máa ẹ̀ bọ̀ bá ń lára wa yẹn mi ò kí ẹ̀ dáadáa tó bá ń eh, tó. bá ń kí ó fi ẹnu kan lá ọmú yẹn ẹ ti ok gẹ́gẹ́ bíi pé ẹni wọ́n dábẹ́ fún yín ìjẹ́ ẹ má ìjẹ́ ẹ má regret pé wọ́n dábẹ́ fún yín. mo máa ń regret ẹ because tí kò bá tó stage kan mi ò kì í fi ilẹ̀ dáadáa pé mo ń doko lọ́wọ́ bọ̀ tó bá ọtọ́rí pọ́pọ́ mi gùn ó mọ ó mọ ìkarògùn yẹn ti dáadáa tó mú mi wọn tó tọ́mú mi bá wà lẹ́nu rẹ̀ tọ́rọ̀ mi bá wà lẹ́nu rẹ̀ tọwọ́ kan dẹ̀ wà nínú òfò bó ṣe ń rotate ẹ̀gẹ́ ẹ̀ tó hmm. o máa jẹ́ kára mi dìde lọ́rọ̀ kan ṣá àwọn kan máa nítorí pé wọ́n dábẹ́ fáwọn excuse ni pé àwọn òkè láì koko bọ́n ṣe dábẹ́ fún yẹn jẹ́ máa ń gbádùn oko. ọkọ mi ló jẹ́ kí n máa gbádùn bífọ́ mi ò gbádùn oko mi ò mọ nǹkan tó ń jẹ́ kóbìnrin ń kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. mi ò kí mọ̀ pé obìnrin ń kàn mi ò mọ feelings yẹn bọ́ ọjọ́ tèmi àtọkọ mi jọ dóra. èwo ni ambrose ta ló ń pè láti ambrose mo ẹ ti gẹẹti ma mo fi gbẹni pé ìtọ̀fẹ́ máa jáde lábẹ́ mi lọ́jọ́ yẹn mo kàn rí pé gbogbo ẹsẹ̀ mi ń gbọ̀n gbogbo ara mi ń gbọ̀n níjọ́ wo lè lè ṣe ló ti wọ́n dó yín kí lẹ sọ ma kí lọ ṣe fún yín tẹ fi fìpẹ́ fẹ́ tọ̀ tí gbogbo ara yín gbọ̀n kí lọkọ yín ṣe fún yín. ọjọ́ yẹn ó lá mi ni ó lá òkú yín bẹ́ẹ̀ni ó lá mi mo ní lọ́jọ́ ẹ ló ṣe gbogbo mo gbọ́ yín lílá tó ńlá yẹn hẹ́. ẹ lílá tó ńlá mi yẹn ẹ mọ̀ ó dàbẹ̀ kó fi ahọ́n yẹn dó mi ẹ sì gẹ̀ ó dàbẹ̀. ẹ̀yin tẹ máa ń pè yé ẹdẹ ní kọkọ tó ṣe pé kí ni tẹ fẹ́ ṣẹjá gbọ́rọ̀ gidi jàre ẹni lílá tó ńlá yín ó dàbẹ̀ pé fi ahọ́n yẹn dó yín ẹ̀hẹ́n ó pa àwọn yẹn dùn mí bọ́ nítorí bó ṣe ṣí lọ́jọ́ yẹn ó. Ah mi ì ní gbé ní private number tó ń wu ẹ má wulẹ̀ tanra yín. ẹ lókè ọdún ẹni nílá tó ń la yín yẹn ó dàbí pé ó fi àwọn yẹn do yín. ẹ ẹ ó dàbí pé ó fi àwọn yẹn do mi ó la ikọ mi tó dáadáa ẹsikẹt ó torí yẹn bọ̀ mí láàrin bó ṣe lá mi lọ́jọ́ yẹn mo kọ̀ mo kọ̀ rí pé ara mi change hmm. gbogbo ara mi ń gbọ̀n bọ̀ bó ṣe ń lá mi yẹn ó fi ọwọ́ kan sísàlẹ̀ ó ló fi ń ro òbò yẹn lábẹ́ tó gbogbo bí kọ́ ló kọ́ ara mi lórí ọ̀rá mi ara ń rìn mí bákan first time first time ever tí mo máa fi ìyẹn pé á ah, ó dàbí pé ó dàbí pé mo fẹ́ kàn hmm. lọ́jọ́ yẹn hmm. tẹ̀sígẹ̀ bọ̀ ó gùn nínú kó máa wọ́ ọ̀bọ̀ bọ̀ nígbàdùn kó máa fi ka rògbò kó dẹ̀ máa mọ̀yàn torí ara mi máa ń ṣe bákan tó bá gbọ́rọ̀ rẹ̀ pẹ̀lú ibo lẹ́tí gẹ́gẹ́ bí pẹ́ẹ́sì sọ pé wọ́n dábẹ́ fún yín yẹn ṣé látìgbà tí wọ́n ti tẹ́tí tẹ́tí damira lẹ́ǹkan yẹn ìjẹ́ máa ń damira tó bá ń doyún ìjẹ́ oko máa ń mú yín damira. ó máa ń mú mi damira o tó bá dún mi dáadáa ó máa ń mú mi máa ń damira gidi ara ló máa mọ̀ para tù ú. ṣókè lẹ́yìn máa ń wà bísàlẹ̀ lẹ́ máa ń wà ibi tá a bá kọ́kọ́ bẹ̀rẹ̀ mọ̀ tá a bá kọ́ rò má dára wa tó bá yẹ pé bọ́yọ̀ òun ló kọ́kọ́ ńlá mi tèmi náà ṣe tí mo gbókùn ẹsẹ̀ nù tájọ ṣe eré ẹ̀gẹ́ mo wá ní kọ́kọ́ wà lókè kí kọ́kọ́ wà ọ̀tọ̀ bọ́ tó bá ti wà ọ̀tọ̀ tí má ti wà lókè bí èbó ṣe máa fọwọ́ gbèsè mi sókè tí mo bá wà lókè yẹn tó máa máa tó máa máa dún mi láti ìsàlẹ̀ yẹn gangan ara mi kọ́kọ́ máa ń dàbẹ̀ ni pé mo ti fẹ́ dàmíra hmm. ṣe ti gẹ̀ẹ́ bọ̀tá bá ti ń ṣe lọ ó kàn máa ibẹ̀ bó ti máa tàn ní ova wọn máa fún mi lálẹ́ yìí dọ́gì wọ̀nyí dọ́gì wọ̀nyí ẹni tí ó hò tẹ̀ rárá mo máa ń dábìrà straight ni. ok ẹ ṣe <laughs> ẹ ṣe gan the number to call àwọn kan sọ sí pé united nations will invite me soon kí ni mo ṣe tí united nations fi fẹ́ invite me ipe torí pé à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bì báyìí ẹ ti rí tactics kan nípa obìnrin tí wọ́n bá sọ pé wọ́n dábẹ́ fún obìnrin tí wọ́n bá dábẹ́ fún ẹ obìnrin yìí. hello. hello. hello yẹ. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. ẹ kú ṣó náà. mo ń gbádùn yín dáadáa. ẹ ṣe gan. ẹ ṣe gan. ìta tí mo fẹ́ sọ fún yín obìnrin tí wọ́n bá dábẹ́ fún tẹ bá gbọ́ nǹkan tóbìnrin yìí sọ ní ọ̀nà míì tẹ bá fẹ́ lá òbò obìnrin tí wọ́n bá dábẹ́ fún ṣe mọ̀ pé obìnrin tí ò bá dábẹ́ fún tó ní idọ̀ tẹ bá fẹ́ lá òbò ẹ̀ orí idọ̀ ẹ̀ lẹ́ máa gbé o ẹnu sí bọ̀ tẹ bá fẹ́ lá òbò obìnrin tí wọ́n dábẹ́ fún ẹ̀lò tẹ̀dẹ̀ fẹ́ kó gbádùn ẹ̀ máa sọ fún yín tẹ̀dẹ̀ fẹ́ kó gbádùn ẹ̀ ẹ máa gẹ́gẹ́ bí obìnrin yẹn ti sọ ẹ máa fi tíìpù àwọn yín á máa dàbẹ́ ni pé àwọn yín lẹ fi ń dó òbò ẹ̀ E ma máa fi àwọn yín ma gún òbò E ma máa fi àwọn yín ma do òbò ẹ ni E wa mu ìka yín ìka méjì yìí ẹ máa fi pírẹ́sì ṣé mo ibi tẹ bá tí ibi ẹnu ọ̀nà òbò níbi ìsàlẹ̀ òbò gangan ẹ máa fi ìka yín lẹ máa fi pírẹ́sì E mọ́lẹ̀ E wa ma fi ìka méjì yìí ni o E fi press. E fẹ́ ọkàn press. E mọ́lẹ̀ E ma fi ma ma fi ọwọ́ ma ro òbò E ẹ máa fi ẹni tí wọ́n bá dábẹ́ fún kò sí wípé bí ẹni tí wọ́n dábẹ́ fún pé bóyá ẹ lè láabẹ́ ẹ̀ nǹkan tó kọ̀ yàtọ̀ nínú ẹni tí wọ́n dábẹ́ fún àtẹni tó dábẹ́ fún ni wípé ẹni tí wọn dábẹ́ fún ẹni tó dábẹ́ fún kò ní dán ẹni tí wọn dábẹ́ fún ó ní dán tẹ́ bá máa lá ẹni tí wọ́n dábẹ́ fún orí idán ẹ̀ lẹ́ máa gbé ẹnu lé. hello. hello àti yín ká. hello ma. hello ẹ kú ètò máa o. èwo lẹ́yìn fẹ́ fi kárò òbò ọmú mímu òbò lílá. Ah, mẹ́tẹ̀ẹ̀ta ni mo láìkí o. ṣé mẹ́tẹ̀ẹ̀ta ló máa ń ṣe fún yín. hello. ṣé mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe fún yín at the same time. hello àti ní tẹ bá fẹ́ gbọ́ wa ẹ kúrò mi tẹ ti ń gbọ́rọ̀ hello. hello. hello ya. ìyàwó ń bá lè ṣe yín ni o. ẹ ṣe tẹ́ ẹ bá ní nǹkan tẹ fẹ́ sọ ẹ má pè wọlé ẹ ń disturb wa. so bá ṣe ń sọ lọ bá ṣe ń sọ lọ ẹni tí wọ́n bá dábẹ́ fún kò sí nǹkan tó ní kó má kẹ má kẹ má oh my god ẹ ṣàfẹ́yẹ kí n sọ̀rọ̀ hello. hello. hello. tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ sún kúrò níbi tẹ́ ẹ ti ń gbọ́ kí ló dé tí Nigerians máa ṣe ń hùwà báyìí nítorí ọlọ́run why te ṣe máa behave báyìí why. ah hello. Hello. Hello. Hello. Hello. Ẹ kalẹ́ mọ̀. Ẹ jọ ẹ sọ̀rọ̀, ẹ máa pè é máa dákẹ́, wá ìtẹ̀sẹ̀ ń dákẹ́. Bàbí ìdákẹ́ mọ̀, ẹ kalẹ́ mọ̀, ẹ kó ètò. Kí lẹ fẹ́ bá wa sọ? Èwo lẹ fẹ́ jù fi ká ròbò ọmú mímu òbò lílá? Àti yẹn mẹ́tẹ̀ẹ̀ta ni o. Báwo lẹ ṣe wá àchífù mẹ́tẹ̀ẹ̀ta? Báwo lọkùnrin ṣe ń ṣe mẹ́tẹ̀ẹ̀ta fún yín? ẹ wo kí ẹ lílá òbò yẹn ọkọ mi kò kí o mọ òbò ńlá dáadáa ó dẹ̀ máa ń dùn mí. báwo lẹ̀yin ṣe mọ̀ pé kò lá òbò mọ̀ òbò lá ṣé ẹ ti lọ síta tẹ́lòmíì ti la fún yín tẹ fi wá rí i pé kò mọ̀ òbò lá bẹ́ẹ̀ ni ìgbà tí mo wà ní sísí mi tí mari girlfriend mi máa ń la dáadáa àti mo wá mari ọkọ mi ò gùd dáadáa. báwo máa ń dùn mí. báwo ló ṣe máa ń dùn yín ṣé ó máa ń gé yín jẹ ni àbí báwo ló ṣe ń dùn yín ah. tẹ ní kò mọ̀ ọ́ lá. ó ní àwọn kò mọ́ ńlá dáadáa àwọn irùngbọ̀n yẹn irùngbọ̀n yẹn máa ń gún mi lóbò tó lẹ̀ ní mi kí fi ńlá ìkí ẹ. irùngbọ̀n ọkọ yìí máa máa gún yín lóbò. bẹ́ẹ̀ ni mi kí rà mú tán kó máa ṣe kò ní ṣe. ṣé kò mọ́ ńlá dáadáa ni àbí irùngbọ̀n ẹni sùúrù ṣé kò mọ òbò ńlá dáadáa ni àbí irùngbọ̀n ló ń gún yín lóbò. mi ò kẹ́ wọ́n bó ṣe ń ṣe màmá sọ fún má sọ pé irùngbọ̀n ẹ máa ń gún mi lóbò kò kí á ó ti wá kúrò lọ́kàn mi bó ṣe máa ń ṣe yẹn ògbò yẹn ti lílá ògbò yẹn wá kúrò lọ́kàn mi. bọ̀ ṣó wá mọ ṣó mọ ṣó mọ fi karòbò. má. ṣó mọ ó mọ fi karòbò ṣó máa fi karòbò dáadáa. bẹ́ẹ̀ni ó máa fi karòbò dáadáa ó gùdù mí yẹn dáadáa. ọmú mímu ń kọ́. ó máa fi karòbò onímọ̀ ìkan tí mo láàkì ni kó fi karòbò kó dè tún máa mọ ọmú mi. bọ̀ ẹ fẹ́ ṣì fẹ́ kó máa láyé ṣùgbọ́n torí wípé o máa ń fi irùngbọ̀n gún yín lóbò ẹ̀yin ọkùnrin o lóòótọ́ ni tẹ́ ẹ̀ bá tírìmù irùngbọ̀n yín dáadáa mo ń gbọ́ yín. irùngbọ̀n yẹn gangan lẹ́yìn kí yẹn ti irùngbọ̀n yẹn gangan lẹ́yìn kí n gbà kó fún mi mọ́. báwo báwo ta ló wá ń ba yín ta ló wá ń la ta ló wá la tẹ́ dẹ̀ gbà mo gbà fọ́nà omi ìjẹ́kẹ́ni bọ̀dì ńlá àgbàdo pé lọ́kọ̀ mo wà mo gbà bọ̀ tó ó mọ ní bó ṣe. Mm-hmm. ó mọ yẹn ṣe dáadáa. ó dẹ̀ mọ̀ yín dáadáa ó dẹ̀ ń dáadáa. ẹ ah, eh, mo láǹfààní láti sọ fún yín wípé ṣùgbọ́n ó mọ̀ gun yín lóbò kò ṣe pé kò mọ̀ bó lá irùngbọ̀n máa ń gun yín lóbò. ẹ máa gún mi ó mọ̀ bó lá mi Hmm. ok ẹ má wọlé aṣọ fáwọn ọkùnrin wọn a máa gbọ́ bẹ ṣe ń sọ yìí ẹ̀yin ọkùnrin mi ní kọkùnrin má korú gbọ̀ sí hello hello mi ní kọkùnrin má dárùn gbọ̀ sí àmọ́ tẹ́ bá irùngbọ̀n ẹ ní láti jẹ́ kó wà well trimmed because apart from that tẹ́ bá ń kìsì gan tí irùngbọ̀n yẹn bá pọ̀ jù ó máa ń gún ọkùn obìnrin lójú ó máa ń gún wọn ní àwọn ibi tí especially àwọn tó máa ń ṣí gbogbo ẹnu kiss obìnrin tẹ bá ń lá òbò obìnrin tẹ bá lo ìrùngbọ̀n lóòótọ́ tí ẹ bá trim ìrùngbọ̀n ẹ tó dáwọn ìrùngbọ̀n ẹ̀yìn tí wọ́n máa ń sharp. hello. hello. hello ya. Yeah? hello ẹ kalẹ. bàbá ẹ eh, lè máa gbọ́ mi kẹ̀dẹ̀ tún máa wò mí at the same time ẹ máa fi kán lẹ̀ gbọ́ kan ni. ẹ ṣe ń gbọ́ mi ẹ pa nǹkan tẹ́ ń gbọ́ tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀. mo ti ń gbọ́ yín mo ti ń gbọ́ yín mà mo ti ń gbọ́ yín. òkè kí lẹ fẹ́ bá wa sọ. mo ti hàn ọ̀fẹ́. ẹ kí lẹ fẹ́ bá wa sọ. ẹ jọ n fẹ́ n fẹ́ mo láìkí líla òbò yẹn ju kíkà robo mọ mú lọ because mo ò mọ̀ ṣe tẹ́lẹ̀ mi. Hmm. mo ò mọ̀ ṣe tẹ́lẹ̀ pàdé ẹnìkan òun ló wá train ní láti bọ ẹni yẹn jù mí lọ like five years so ẹni yẹn ló wá train mi ó train mi for like ṣé ń gbọ́ mi ẹni yẹn ló wá train mi so ó sọ fún mi pé bẹ́ẹ̀ máa ń ṣe lílé bẹ́ẹ̀ máa ń ṣe lílé so mo jẹ́ kí n mọ̀ pé of Nigerian girls nowadays wọ́n láìkì kéèyàn máa lá wọn ju kéèyàn máa dún wọn lọ. Mm-hmm. so lílá yẹn lèmi tẹ̀lé o ẹ ṣe ẹ pé bí wàá ṣe sọ gbogbo ọkùnrin tó bá ń kó rùgbọ̀n tàbí ìníkẹ́ má ní rùgbọ̀n bọ́ àwọn ẹ̀ǹtẹ̀ tó máa ń ṣàpìyàn wọ́n máa ń gún obìnrin lóbò that is the truth òun lẹ́ ń gbọ́ yí ẹ̀yin ọkùnrin wọ́n máa ń gún obìnrin lóbò tẹ bá ń kìsì gan àwọn ẹ̀ǹtì rùgbọ̀n yín dẹ̀ kì í ṣe tẹ̀ ń tù ìmẹ̀ dáadáa wọ́n máa ń gún wọn lójú hello hello àwọn eight yẹn wọ́n máa ń gún obìnrin lójú wọ́n máa ń gún obìnrin lóbò i'm telling you tẹ bá fẹ́ lá òbò obìnrin kí lẹ. hello. hello àti yíká ẹ̀wọ̀ ayé yín àgbà ọlọ́run àbámi túbọ̀ bless yín sí. àmín. kì í ẹni láìkí kí ọkùnrin kọ́kọ́ fọwọ́ bá mi ṣeré lórí ọyàn kí gbogbo ọyàn gbogbo ara mi máa wá dìde bí ẹni pé ó ti wà ní heaven. ọlọ́run ó gbé ìjọ fún mi. ọwọ́ àbẹnú ọwọ́ àtẹnu méjèèjì wọ́n hmm. gé dán fún mi wọ́n gé abẹ́ fún mi ẹ̀hẹ́n àwọn atọ́ máa ń kọlà abẹ́ fún yẹn ni hmm. nígbà tó fẹ́ mi thirteen years ago tí mo kàn má fi gbalaja báyìí ni hmm. ó kàn bí okóbìnrin ṣe gbogbo ẹ̀ but at the end of the day nígbà tí mo wá rí pé ah, kí ni nǹkan tó fẹ́ ni nǹkan tó fẹ́ ni báwo ṣe lè ṣe mo ṣáà ń try owó blueprint dánwò ara mi á kàn tún dìde díẹ̀ mo gbà tí mo wá wo ṣóò yín òun náà wá ń wò ó ara mi ṣẹ̀ wá ń dìde díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mi ṣẹ̀ wá mọ̀ pé ah oko dùn lóòótọ́ hmm. gbogbo etí mo ti ní ìfowópamọ́ bàtà three years ago ah àǹtí Yinka ayé ìyẹn adalẹ́ ẹ̀kan sí. àmín báwo wá ní kí lè experience yìí tẹ́lẹ̀ sọ pé ó kó dùn nǹkan tí mo fi like experience yìí tí mo fẹ́ kẹ́ share pẹ̀lú wa ni pé wọ́n gédọ̀ fún yín àwọn mm-hmm. kan dẹ̀ máa wá ń fún mi ní àwọn ọ̀rọ̀ pé torí pé wọ́n gédọ̀ mi kò jẹ́ kí n like oko is not an excuse. òótọ́ ni wọn ò parọ́ wọn ò parọ́ torí mm. pé wọ́n gédọ̀ yẹn mi like oko mi eh, like oko kò bá tọ́kọ ní padà mọ weak point mi mm, kí wá ní weak point mi tẹ́lẹ̀ kò fọyọ̀ mi mm-hmm. mm. ṣeré kò fọyọ̀ mi ṣeré kò mọyọ̀ mi dáadáa tẹ́lẹ̀ bọ̀ hmm. nígbà tó wá padà mú ọyàn mi bóyá tó fọyàn mi ṣeré mi bọ́ sàgbẹ́ pé ọyàn mi gangan ní weak point mi wà. Hmm. mo dẹ̀ láìsí kó máa kó yọ ẹnu fa ọyàn mi dáadáa ṣẹ́rí nípa wọ́n fi ẹnu sẹ́mi sí òbò yẹn pé wọ́n mi ò sóò láìsẹ̀ torí kò mọ̀ ṣe dáadáa tó. kí ló ní tẹ fi ní wọn ọmọ ṣe ṣọ máa ń gé yín jẹ ni àbí wọn máa ń dùn yín. kò kí tó bá fẹnu ṣe lọ ó máa máa tutọ́. a máa tutọ́ sórí òbò yín àbá máa tutọ́ sí tẹ̀. ẹ o kó kò ń tó mọ̀ ṣe dáadáa bíi kó fi ẹnu fa ọyàn mi dáadáa gbogbo orí mi báyìí máa dìde ni ó lè domi látọ̀ladọ̀ tún là hmm. ara mi á wà òkè. ṣé tí wọ́n bá ń mu òògùn yìí ṣé wọ́n máa ń sẹnu yín lóbò níná fi máa ń tutọ́ àbọ̀ máa ń fi àwọn torí ẹni tí ò bá ti nídọ̀ ò lè sẹnu lóbò àbọ̀ máa ń fi àwọn gún inú òbò yín kí ló máa ń fa itọ́ ṣọ́dẹ̀ máa tu itọ́ yẹn sórí òbò yín. mo ti ń wọnú òbò kò tí ẹ kò ń wọnú ògbójú orí ẹ náà lásán náà ni. kò sí nǹkan kan lórí ẹ tó fẹ́ là ṣọ́nà ọmọ wa tutọ́ sórí ẹ. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wow so bọ̀ nísìnyìí ọmú yín wọ́n máa mú ọmú yín dáadáa tó bá wá ń do yín gẹ́gẹ́ bí ah. obìnrin tí ò ní dán style wo náà máa fi ń do yín tẹ́ fi máa ń gbádùn ẹ̀ jù. ah ìṣọ́ọ̀tì tá a bá ṣe monkey style doggy style. Mm èwo lẹ máa fi ń gbádùn ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ṣẹ́yìn lẹ máa ń wà lókè àbí ẹ̀yìn àwọn náà máa dóyin látẹ̀yìn. mo máa wà lókè o mo máa wà lókè dáadáa òun náà dẹ̀ máa ń wà látẹ̀yìn ó máa ń wà látẹ̀yìn. ó mì pé wọ́n gé ìdọ́yìn wọ́n gé ìdọ́yìn kò ní kẹ́ má gbádùn oko àbí ìṣẹ́ ti ń gbádùn oko jù lọ sí. tẹ́lẹ̀ ni mo gbádùn ẹ̀ bọ́ nísìn kódà kó máa pè mí lẹ́ẹ̀mẹwàá ó ń lọ ni. ẹ ṣeun. ó ń lọ ni yes ma. ẹ̀yin tí wọ́n gé idọ̀ yín ṣe rí pé kò kì í ṣe excuse kẹ́kọ̀ọ́ farabalẹ̀ ni kẹ́dẹ̀ mú kíní kúrò ní ọpọlọ yín. Please, can you stop calling me with private number? I don't want to speak with you. I will not speak. To, no, I won't speak with you. Don't call me with private number. Ẹ̀yin tí wọ́n gé idọ̀ yín kò ń ṣe excuse ni láti má láti má do ọkọ yín àbí kọ́kọ́ yín má do yín honestly excuse excuse pé wọ́n do idán tó bá make ẹ̀ wípé o fẹ́ gbádùn ẹ̀ màá sọ rí bọ́n ṣe ń dú ẹni tí ò ní dán tó dẹ̀ máa gbádùn ẹ gbọ́ àwọn méjì ló ti pè é sí tí wọn ní dán ẹ gbọ́ nǹkan tán sọ hello hello hello ma hello ẹ gbóhùn sókè hello ma ẹ kalẹ̀ ma ẹ kalẹ̀ èwo lẹ fẹ́ fi ká robo eh òbò lílá àti ọmú mímu èwo ló èwo lẹ́yìn fẹ́ jù èmi ni o gẹ́gẹ́ bí èmi láìkì fìkàrọ̀ òbò òbò yẹn kí wọ́n ṣe pé kọ́ mi o. ẹ má ẹ má òyìnbó ẹ má òyìnbó ń bí báyìí ẹ má òyìnbó ń bí rárá rárá rárá mi ò ní láìkì kí máa kí bọnu ojú ara lọ. ẹ má ojú ara bí tẹ́ ti mọ̀ pé ó borí wọn náà ló máa ti ọwọ́ tí mi ò yẹn mike kí ọwọ́ wà lórí idán kọ́wọ́ yẹn ṣàmà wà ń bẹ̀. kọ́wọ́ wà lórí idán kó dẹ̀ máa mọ mú mi. kó dẹ̀ máa mọ mú yín ṣé wá ṣé wá láìkọ́ máa dó yín látòkè àbẹ́yìn lẹ́ ń dóbò lẹ́ ń dókó látòkè èwo lẹ gbádùn jù. àmọ́ láìkọ́ yẹ pé mo wà ní òkè. kí ni reason. ẹ ti máa wà ní òkè yẹn mo máa rí i pé

Okay, ẹ ṣe. n yes. n tí mo fẹ́ sọ àwọn tí wọn ò ní dọ tó bá fẹ́ lá òbò wọn torí wípé ìyàtọ̀ tó wà lára wọn tó ní dọ àti tí ò ní dọ ni wípé kò sí nǹkan kan tẹ fẹ́ tó tò sí nǹkan tó fẹ́ jáde lórí àwọn tí wọn ò ní dọ ẹ máa fi àwọn máa gún inú òbò wọn ni ẹ máa wá mú ọwọ́ méjì ẹ máa nínú ọwọ́ méjì ìka méjì tẹ bá mú yẹn ẹ máa fi kan press bí ẹnu ọ̀nà òbò yẹn mọ́lẹ̀ ẹ máa fi ìka tó kù máa fi rin inú òbò kò sí ẹni tẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ fún ọwọ́ méjì ń ṣiṣẹ́ àti àwọn àti orí àwọn yín ọwọ́ méjì ń ṣiṣẹ́ hello. hello àti ika. hello èwo lẹ fẹ́ ika robo. ẹ̀ka lẹ fẹ́ ẹ̀ka lẹ máa o. ẹ̀ka lẹ o èwo lẹ fẹ́ o ika robo ọmú mímu àti òbò lílá. ọmú mímu yan gbọgọ ni ṣẹ́rí woman tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan kíkọ́ mi tó wọlé máa tó sọ pé gé ju àwọn yẹn máa. Eh, eh. èmi náà mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìwọ́n gé ìjọ mi twenty one years mi dẹ̀ ní marriage hmm. mi kì í gbádùn okó dídó hmm. ṣùgbọ́n nígbà tí mo bẹ̀rẹ̀ ọkọ mi gbogbo lórí kí n máa wo prógrámù yìí máa hmm. ṣé ẹ gbọ́ máa. mo ń gbọ́ yín ìyá mi. tó ìgbà tí mo wá wo ọkọ mi lẹ́kìí gan-an máa wo gbọ̀ngbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní wò ó so ṣeré àtọ́gbé ìjọ wa weak point wa gangan ni kò mú ọyàn wa hmm. kò sí tára wo òṣèlè tó tó bá ti mú ọyàn wa yẹn ara wọn máa dìde ní. ẹ máa gbọ́ ẹ̀yin ọkùnrin kò sí tó lè dán. mo ń gbọ́ yín ẹgbẹ́ òsókè ìyá mi mo ń gbọ́ yín. àwọn tó gé ìjọ wa yẹn mà hmm. ọyàn fífà yẹn kọ́ mú ọyàn wa dáadáa kọ́ forí ẹ̀ ṣeré hmm. gbogbo ara wa máa dìde ní. ọkọ mi ìgbà tó wo programu yi ló ṣe é point mi hmm. ọkọ mi bá ń bá mi two hours wò mo máa wà mí dáadáa fún bọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báyìí màmá kanra mọ́ ni pé gbalaja ni mo dẹ̀ máa ń sùn nísìnyí mo yọ oríṣiríṣi sáà ìgbà tí mo ti wo programu yi ma. Hmm. àti ika ti yóò ní bàjẹ́ ayé yóò ní bàjẹ́ ayé ọmọ yóò ní bàjẹ́ ìgbéyàwó mi ẹ̀jẹ̀ kó kí yẹn. orí ọmú ni kò ní weak point tó bá ti fà dáadáa ó máa gbogbo ara máa dìde ni orí ọmú ni tètè mi ọkọ mi ò mọ kò mọ abẹ́lá ṣùgbọ́n gbà tó ti wo prógráàmù yín gbogbo ẹ̀ ló ti kọ́ ọ̀rọ̀ mi ò jí ẹ lọ́mọ ẹ ṣe gan máa ó dàrọ́ máa ó. ní tí mo fẹ́ sọ àwọn tí wọn ò ní dọ it's not an excuse tó bá mọ̀ wípé o fẹ́ jẹ́ kí wọ́n gbádùn oko ẹ ti gbọ́ tó bá mu ọmú wọn wàá máa ọwọ́ méjì ni wàá fi ẹyọ kan fi tẹ ìsàlẹ̀ òbò wọn mọ́lẹ̀ wàá fi ẹyọ kan máa fi ro inú òbò wọn tó bá ń lá òbò wọn ò ní wọn ò ní nǹkan kan tó fẹ́ gbé ẹnu lé níta inú òbò ló máa fi ahọ́n ló máa fi gún wàá tún lo two fingers wàá fi ẹyọ kan bí sí tẹ ìsàlẹ̀ òbò mọ́lẹ̀ wàá dẹ̀ fi ìkejì wàá máa fi wàá máa fi fíńgà wọn ẹ wàá ní máa fíńgà òbò wọn bẹ́ẹ̀ ni wípé ẹ ẹ hello. hello ma. hello ìyá mi ẹ gbóhùn sókè òbò lílá ẹ Obolila, mímu. Eh, obolila, mà. ẹ òbò lílá ok ṣẹ́yìn nídọ̀. èmi nídọ̀ o. ok kí wáyé báwo ṣé ẹ̀dẹ̀ ọkọ yín máa ń la òbò yín. ó máa ń la gidi gan mo dẹ̀ máa enjoy Okay. ok ṣẹ́yìn náà máa reciprocate tó bá ṣe ń la òbò yín ṣẹ́yìn náà máa ń jẹ́ kó gbádùn ara kó gbádùn ara ẹ̀. àfẹnitẹ́ tó mo tún máa ń fèdè fọ̀gàn pàápàá. Hmm? ẹgbọ́n òsókè ṣédè sẹ́ráfà bí ṣe ṣẹlẹ̀ àbí èdè ẹ̀kúrá ìwọ ẹgbọ́n òsókè èdè wo lẹ́ fi fọ́ mbẹ́. mo máa ń sọ fún bí mo ṣe máa ń enjoy ẹ̀ experience mi lórí òbò lílá hmm. òun ni mo fẹ́ sọ. okay. mi mi rí èèyàn látìgbà tí mo ti ń fẹ́yàn hmm. kó tó di pé mo fẹ́ ni tí mo wà nílé ẹ̀sìn hmm. mi ò fẹ́ ni tó láòbò mi rí gbọ̀ngbà hmm. tèmi àti ẹ̀ pàdé ó dàbí pé nǹkan tóun náà láìkì nìyẹn tó ọjọ́ tó kọ́kọ́ ṣe fún mi báyìí ó dàbí pé orí mi fẹ́ dàrú lò nígbà tó gbẹnu sí tó la èmi gan máa wá enjoy ẹ̀ débi pé èmi gan mo máa ń request fún pé ah ọ̀gbẹ́ni mo ti mo ti bẹ́ẹ̀ roko o iṣẹ́ ti yá hmm. mo dẹ̀ máa máa come hmm. tó a bá dé wàá tún tá a bá tún wá bára wa sùn lẹ́yìn tó bá la yẹn mi come rí lóbìnrin pé obìnrin obìnrin come mi ò hmm. experience ẹ̀ rí láti ìgbà tí wọ́n ti bí mi ilé ọkọ kejì mo wà o ẹni tí mo kọ́kọ́ fẹ́ tí mo bímọ tí mo kọ́kọ́ bí fún mi ò ṣerú eré bẹ́ẹ̀ yẹn rí ọjọ́ tí mo kọ́kọ́ kọ̀ mo pariwo bí ọkùnrin ṣe máa ń kàn tó máa ń tó máa ń pariwo tó máa ń tára wọn máa ń vibrate yẹn hmm. bẹ́ẹ̀ lára mi ṣe ń vibrate hmm. tí mo tí mo tí mo ń pariwo àtìgbà yẹn báyìí orí ẹ̀ ni mo dẹ̀ wà àtìgbà yẹn báyìí èmi gan-an tá a bá fẹ́ ṣe màá ní jẹ́ kí n kọ́kọ́ bọ́ sórí jẹ́ kí èmi náà kọ́kọ́ ṣe ná hmm. torí pé mo fẹ́ kàn mo wá fẹ́. so ah oboli. yìí. pẹ̀lú experience yìí. Oboli lílá yìí mo máa ń gbàdo ẹ o. obo lílá yìí pẹ̀lú experience yìí tí ọkọ yín bá ṣẹ̀yìn àbí tí wàhálà bá ṣẹlẹ̀ yìí jẹ́ ẹ máa ń rò ó lára pé ah n bá lọ nísìnyí báwo ni máa mo ṣó máa ń wà lára àwọn nǹkan tẹ máa ń consider pé náà mi lè fọkùnrin mi lẹ o. bí mo ṣe wà ìgbà míì tí bá jáde especially òtútù tí ń dé ń kù hmm. tí n bá wà ń ta tó tútù mú mi láti ta tí n bá wọlé tó bá sí ń lé gan-an ìgbà mi ara mi á ti máa dìde máa ti máa experience máa ti máa imagine bá a ṣe ṣe tànà. Hmm. Hmm. pé ọ̀gbẹ́ni ẹ ti dé ẹ káàbọ̀ máa ti ṣe oúnjẹ ẹ hmm. jẹun tán àwọn fẹ́ wo tv èmi ti fẹ́ lọ sùn èmi ti fẹ́ lọ sùn yẹn mò ń kọrin fún wọn ni pé ẹ bá mi lókè. ta dẹ̀ máa ṣe èmi yẹn enjoy ẹ̀ o. ó kọ́ ọkọ mi ò tóbi púpọ̀ o ṣùgbọ́n mi ì lè ronú ọkùnrin ọkùnrin mi ò lè pè mí ta kí n dá lóhùn. torí òbò lílá yẹn torí wọ́n ń lá òbò yẹn bó ṣe wù yín. ó ń lá òbò yẹn hmm. tó ṣe jẹ́ pé ọkùnrin náà ní ìyàwó òun ò lè gbà kóun kóun lọ́gbọ̀n òun mo máa ń káwọ́ sórí ni pé èé òbò tó jẹ́ pé <clears throat> nǹkan tẹ́lòmíì ń dúró sí gan nìyẹn hmm. pé tó bá lá òbò yẹn tó lá débi téèyàn lá òbòdè ògògùn á máa sun omi á máa á máa release mo máa máa release ní. ẹ ṣe ìyá mi ẹ ṣe o láì sí ìkókó bọ ẹ ṣe ọ̀bọ̀ lè. hello. hello ẹ kalẹ́ ma o. ẹ kalẹ́ fi live sínú ọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ sókè. ẹ kalẹ́ ma. ẹ ṣe náà yàtọ̀ kí mo lè fi léyìí sí tẹ́lẹ̀ ẹ gbóhùn sókè òbò lílá ọmú mímu fìkaròbò èwo lẹ fẹ́ èwo ló lẹ gbádùn jù. fìkaròbò ni mo gbádùn jù. fìkaròbò sẹ́yìn ò ní dán ni àmọ́ ní ìdán lọ́dọ̀ tó láìkò òbò nílá. kí ló dé tẹ fi wá láìkì fi ka ròbò ṣé wọn mò bó lá ni. àpọ́n mò bó là ẹ mọ̀ ipò tún níbi kan tọwọ́ máa ń dé nínú tó bá fi ka ròbò. ok báwo lẹ ṣe máa ń fi tó bá fi ka ròbò yín. Ah, orí mi máa ń dàrú. tó bá fi ka ròbò yín omi kún wọn mọ̀ ṣe ah, dáadáa ṣé tó bá fi ka ròbò yín ṣe máa ń damira ṣe máa ń damira tó bá fi ka ròbò. èmi náà àmọ́ ah, máa ń damira ìyẹn gangan ló máa jẹ́ kí n dàmíra jù tó bá dẹ̀ tún ṣe tán fún mi báyẹn èmi náà dẹ̀ tún mo kó tó dáadáa. báwo àwọn èmi mo láìkí kí n wà lórí tí n bá fi mú òkú yẹn tí mo fi lé gbogbo bí tọ́ mi hmm. kí tó wà kí wọlé ìgbà míì a máa ń ṣe tó tú àwà lórí àwa wa. ok ẹ máa kọ́kọ́ fi okó rin gbogbo idọ̀ yín torí ẹ̀yin lẹ wà lókè yes. gbogbo idọ̀ because idọ̀ mi tóbi gan bẹ́ẹ̀ ni màá kọ́kọ́ fi okó yẹn máa fi hàn mí dáadáa nígbà hmm. fi hàn mí tí mo ti dà. àṣẹ hmm. máa wá bẹ̀rẹ̀ náà Hmm. ẹ ṣẹ̀ṣẹ̀ ẹ wá jókòó sórí wọn yìí lẹ́ máa máa dó wọn látòkè. àmọ́ wá jókòó bẹ́ẹ̀ ni mi máa dó wọn. ẹ dẹ̀ máa ń damira dáadáa. ẹ wò ó oko ni jẹ kápẹ́ kápẹ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ni a ti kọ́kọ́ mu oko yẹn dáadáa tí màá fi jẹ́ kí n jẹ pọ́ǹpù síbẹ̀ hmm. ká fi nà kalẹ̀ dáadáa wá hmm. bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ ṣe gan ẹ ṣeun hello. Mm -hmm ah mi like ohun yẹn wọn ọbẹ yín call o tẹ bá ti mọ̀ pé lè gbóhùn sókè wọn ọbẹ yín call ẹ má pè hello ẹ ẹ nǹkan tí mò ń sọ lọ ṣe rí tí obìnrin tó bá dábẹ́ fóbìnrin kò ní kó má gbádùn oko ó dìpẹ́ bó bá ṣe handle ẹ̀ agbára wà níbi ìsàlẹ̀ òbò obìnrin níbi ẹnu ọ̀nà agbára tó wà ńbẹ̀ ni wípé ẹ ní láti rán ọwọ́ yín níbi ìsàlẹ̀ ẹnu ọ̀nà òbò obìnrin kẹ́kọ̀ọ́ fi ọwọ́ press ẹ̀ mọ́lẹ̀ ni bí ìgbà tẹ́ pé ẹ fọwọ́ pẹ̀sẹ̀ mọ́lẹ̀ kẹ́ wá máa lo the other finger láti máa fi máa fi ro òbò obìnrin ṣé wá rí ibi tẹ́ ẹ fọwọ́ pẹ̀sì mọ́lẹ̀ yẹn ẹ kàn máa pinch ẹ̀ díẹ̀ kóbìnrin yẹn máa feel sweet pain ẹ kàn máa pinch ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ẹ kàn ẹ kàn bẹ́ẹ̀ ṣe pẹ̀sẹ̀ mọ́lẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ softly lẹ máa fi kọ́ hello ma hello ẹ kalẹ́ o fi ká robo ọmú mi fi ká robo ọmú mi àti òbò lílá. mi ò láìkì fi ká robo mo láìkì ọmú kọ́ máa mu ọmú mi. Hmm. ẹ sọ experience because wọ́n gé dọ́ mi wọ́n gé dọ́ mi ẹni tí wọ́n gé dọ́ mi so ìgbà ìgbà. oh god move i want to listen to this lady. <sighs> hello. Hello, àti nǹkan ara mà o. Ẹ̀ra o, fi ká robo ọmú mímu òbò lílá èwo lẹ fẹ́? Ẹ eh, mo prefer um, òbò lílá àti ọmú mímu. ok báwo lẹ ṣe máa fi ṣẹ́dẹ̀ ṣé ọkọ yín máa ń lá òbò yín dáadáa. ẹ ó máa ń tó tọ́ mi ò torí ẹ̀ mo ṣe ń ṣe òbò lílá yẹn mọ́ bọ̀ tó mọ yọ̀ ọ́ mu dáadáa. ṣé tó bá ń lá yín ló máa ń gbé tọ́ sẹ́nu. ẹ ẹ wá ti kó tọ́ sí ẹ̀kẹ́ tó bá ti tó bá ti máa la tọ́ ibi tó a ti wà lẹ́nu ẹ̀ kó dẹ̀ ní tú á gbé sẹ́nu síbẹ̀ oh my god. tó bá ti wá tó bá ti wá la tán awáṣẹ tù á tú sí tí má sọ pé mo ti wà ókè tó mo ti dà awáṣẹ tù sínú tíṣù mi ò mọ tó owó láìkí ńlá mi. ojú yín ló ti máa tú mm. sínú tíṣù. ṣé ojú yín ló ti máa tú sínú tíṣù. ẹ eh, ẹ ó máa tú sínú tíṣù tí má sọ pé mo ti wà pé mo ti dà because tí ó bá láàbò yẹn mo máa mo máa ń kọ̀m mo máa ń tètè kọ̀m so tí má ti wá kọ̀m á ní ṣé mo ti kọ̀m á ní ẹ̀ á wá fi tíṣù nu ẹnu ẹ̀ á tu tọ́ yẹn sínú tíṣù èmi náà nǹkan tí mi ṣe bàjá ni pé èmi náà ti bá ti máa ń ba mu okó ẹ̀ èmi náà èmi náà máa pò èmi tó máa ń wà lẹ́nu mi náà so mi really lè bàjá fún mi mọ̀ bóyá kí n máa jẹ ṣingọ́ọ̀mù ni àbí kí n máa mu swiiti ni kò tẹ̀ yé mi tí mo lè ṣe sí. ẹ jẹ́ sọ ọkọ tẹ lè ṣe fún yín ṣe rí lẹ́mọ̀nì ẹ máa squeeze lemon bẹ́ẹ̀ni ma ẹ squeeze lemon ẹ tẹ bá ti squeeze ẹ ẹ lemon E squeeze ẹ sínú cup kan ẹ fi oni si. E wa bu omi si. E le fi ginger si bí a kẹ blend ginger yẹn ke fi si. O ma kill gbogbo mm. tẹ bá wá tẹ bá ti mú kẹ tó lá òbò Eh? Ni passive Eh? ti ẹ ní feel anything lẹ́nu yín O ma dead taste board yín ni Eh? Ni feel anything lẹ́nu yín ẹ ní mọ̀ bóyá ẹ lá òbò Eh? Ni feel ẹ eh, ẹ eh, ní fípẹ́ ńlá òbò ẹ eh, ní feel anything wọn á kọ̀ máa lá òbò yẹn ẹ dẹ̀ máa gbádùn ẹ̀ ẹ̀yin náà máa mu okó ẹ̀ máa gbádùn ẹ̀ torí pé it's not too nice kò wà very nice pípé kí wọ́n máa mu òbò kẹ́rẹ́ máa tutọ́ sórí òbò tẹ̀ mu kò tẹ̀ ńlá kò mm-hmm. dáa ìjọ mi tẹ bá ní kọ́bìnrin kó wẹ̀ wá kò ní bó so ẹ lè ṣe bẹ́ẹ̀ bọ̀ yàtọ̀ sí yẹn ṣé wọ́n mọ̀ yín dó dáadáa ṣé ọmú mímu yẹn ṣó máa ń jẹ́ kẹ́ dámira tó bá mu ọmú yín lásán ẹ eh, tó bá ti mọmú mi gan mo máa ń wet ó dẹ ó kó ẹ ò tóbi lọ títí o but ó máa ń kàn mí níbi tó yẹ kó kàn ó máa gbé pílò sídìí mo máa gbé pílò sídìí so máa kẹsẹ̀ sókè ó máa ráyè dé bẹ́ẹ̀ gan dé ibi g sport yẹn tó bá ti dé bẹ́ẹ̀ báyìí mo máa máa pariwo ni ah ó dùn ẹ ṣe. ẹ mélòó lẹ lè dóko láàrin ọ̀sẹ̀ kí lẹ wí. ẹ mélòó lẹ lè dóko yìí náà láàrin ọ̀sẹ̀. ojoojúmọ́ là ń ṣe o tí mi bá ti ṣe tí mi bá ti menstruate ojoojúmọ́ la máa ń ṣe. kí wàá ní tó bá wá fi lọ yín lójoojúmọ́ ìjẹ́ máa ń sọ no. má. iṣẹ́ ti sọ no fún wọn rí. ẹ ẹ à mi kò kí n fẹ́ bá mi torí tó bá bá mi jà mo máa mo ní down so kò kí n fẹ́ ló bá ti bá mi jà báyìí tí n bá ti wo tí bá ti wojú ẹ̀ wọ́n àti rẹ́rìn wa ní à kẹsẹ́ àyíyá àgbúdọ̀ fa ìjà àti rẹ́rìn àti parí ẹ̀ bọ̀ tínú mi ò bá ti dùn ó ti mọ̀ pé kò sáyé nìyẹn. ojoojúmọ́ tẹ̀ ń dóra yín yẹn <laughs> ṣe máa ń da omi ra. ẹ mo máa ń fi ilẹ̀ bíi pé bígbà tọ́bìnrin bá bígbà tọkùnrin bá fẹ́ rìlíìsì mo máa ń fi ilẹ̀. so tẹ bá ti wá rántí ṣé tẹ bá rántí pé bẹ ṣe fẹ́ bẹ ṣe fi lánàá ṣó máa ń mú yín fẹ́ dókólé nìí ó máa ń mú mi fẹ́ dóko because bí irú ìrọ̀lẹ́ yìí sìn because iṣẹ́ alẹ́ ló máa ń ṣe àdẹ̀gbúdọ̀ dòra wa kó tó lọ mo ti mọ̀ pé táìmù tí táìmù tí ó máa lọ ti tó mo dẹ̀ wà nínú nínú traffic bí mo ṣe bọ́lẹ̀ nínú bọ́ọ̀sì yẹn mo ní láti gbé uber because ó ti ń tẹ̀sí mi alpha ìyá kí ló ṣẹlẹ̀ ṣé ò ní fún mi lóúnjẹ kí n tó lọ bí iṣẹ́ ni mo ní à má wọ̀rí mo ti gbé uber <laughs> so ó normal everyday àti tí n bá menstruate nìkan ah, nìkan. ẹ ṣe gan ṣe ti gbọ́ tó bá dó obìnrin tóbìnrin bá damira always o ò lè pe obìnrin kó sọ náà fún ẹ òun gangan ni bọ́dì ẹ̀ máa máa wá oko ẹ eh, mọ chemical reaction tó máa ń ṣẹlẹ̀ nínú bọ́dì obìnrin tí obìnrin bá ń damira òun fúnra rẹ̀ bọ́dì yẹn máa máa request for more ni so o ò lè ná sí kó sọ pé no fún àwọn tí wọn ò ní dọ bẹ́ẹ̀ ṣe lè mú wọn dóko òun ni mò ń tra hello. Hello, Atinka. Ẹ gbóhùn sókè. Ẹ lè máa gbọ́ mi. Kẹ tún fẹ́ sọ̀rọ̀. Ẹ kúrò níbi tẹ́ ti ń gbọ́ mi. Ẹ kúrò níbi tẹ́ ti ń gbọ́ mi. Okay ma, hello ma. Ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́ mi yẹn. Ẹ pa. Ó yẹ ẹ gbóhùn sókè. Òbò mímu, fikárò òbò, ọmú mímu àti òbò lílá. Èwo ni tiyín? Ah, fikárò dì. Fikárò robo, ni tiyín. Kí ló dé? Ẹ ní ni. Mi ò ní o okay so kọ́ fìkàrò ṣé wọ́n máa ń lá òbò yín. rárá mà. kí ni reason ọkọ yín ò láìkò òbò àbẹ́yìn ilẹ̀ yín ò láìkì ẹ̀. èmi ò láìkì ẹ̀ máa o. kí ni reason ṣé wọ́n máa ń gé yín jẹ ni ṣẹ́nu máa ń gé yín jẹ lóbò ni àbí torí pé ẹ̀ ní dán. rárá mà á sí yín ká torí pé mi ò lè mi ò láìkì ẹ̀ tó ti yé yín sí èmi ò láìkì ẹ̀ ni mà. ok fìkàròbò báwo ni ṣé fìkàròbò máa ń mú yín damira bẹ́ẹ̀ ma. mà. ọmú mímu ń kọ́. bẹ́ẹ̀ ni mà. ó yẹ ṣàlàyé fún wa báwo wọn ṣe ń fìkà ròbó yín ṣé wọ́n ti lá òbó yín rí tí ẹ fi fi pé ẹ láìkí ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gbẹ̀rù ìdìbò tí mi ò láìkí ẹ. kí ni reason. ṣàbẹ̀dì wò pé kọ́ bá lọ sí ọ̀jẹ́ <laughs> báwo ló ṣe fẹ́ gé yín jẹ lóbò fún àwọn tí wọn ò ní dọ eh? wọn ò ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ gbẹnulé lóbò wọn ò ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi eyín ṣe lóbò wọn àwọn ibìbà ilẹ̀ níìdì ìrí fáwọn tí wọn ò ní dọ ẹ dẹ̀ máa fún máa gún wọn lóbò bẹni tẹ́ ń gúnyan ni torí pé bó bá ṣe lè lọ bó bá ṣe lè jìnnà sí bí àwọn yẹn bá ṣe lè wọnú òbò yẹn sílẹ̀ máa rìn bọ̀ kò ní hàn tí wọn ó máa máa rìn wọ́n ni bọ̀ṣẹ́ wá rí ọwọ́ méjì ẹ ti sọ ẹ ti ní òbò líla àti gbọ̀yìn ṣẹ wá rí fíńgà méjì lẹ níìdì fún ẹni tí ò ní dọ ẹ máa kọ́kọ́ fi ọwọ́ yẹn fi press ìsàlẹ̀ tíìpù ẹnu ọ̀nà òbò mọ́lẹ̀ softly the more tẹ bá ti ń fi ṣe rí bí obìnrin bí ẹni tẹ́ ń fíngà ẹ bá ṣe ń feel bó bá ṣe ń respond òun lẹ fi máa máa máa ń pressure mọ́ ìsàlẹ̀ òbò yẹn sí tẹ bá ń fi ìkarò òbò yẹn tó ṣe ah, ẹ hà di pressure mọ́ ẹ press ẹ mọ́lẹ̀ sí a máa feel pain yẹn a dẹ̀ máa dùn bẹ́ẹ̀ bá ṣe ẹ máa fi ìka yẹn máa fi máa máa ro òbò ẹ̀ tó ẹ dẹ̀ fi ọwọ́ kan ẹ fi mú tip ẹnu ọ̀nà òbò ẹ̀ mọ́lẹ̀ tó bá ti ṣe ẹ press ẹnu ọ̀nà òbò yẹn ẹ press ẹ̀ mọ́lẹ̀ sí tó bá tẹ bá ẹ tún máa fíngẹ̀ lọ ẹ lè gbẹ́nu sí ẹ lè fi ẹ lè fi ìsẹ́là kẹ gbé ẹnu sí ọmú àbí te bá fẹ́ gbí tẹ́ bá fẹ́ fi ẹnu yín àwọn yín sínú òbò ẹ lè gbé ẹnu sí ọmú bọ̀ṣẹ́rí fíngà méjì yìí. Baba, ẹ lè gbọ́ mi ẹ lè gbọ́ méjèèjì pọ̀ ṣẹ̀rí àwọn ìka méjì yìí ó ní ẹ nídẹ̀ especially fún àwọn tí wọn ò bá nídọ fún ẹni tó bá nídọ ó ẹ lè play around pẹ̀lú idọ ẹ̀ idọ tó wà lórí òbò wọn kẹ máa fọwọ́ kàn kẹ máa fi ẹnu kàn mọ́ mú kẹ máa fi ọwọ́ máa tàpò ẹ̀ orí idọ wọn nǹkan tí ò yé yín ni wípé obìnrin ò nídìí kẹ fokó sínú òbò ẹ̀ kó tó di wípé ó damira bẹ ọkùnrin ọlọ́run ò fún yín láṣẹ yẹn bẹ ẹ bá damira pẹ̀lú bọ́kùnrin bá damira nípa pé ẹ bá wọn fi ẹnu fà á gan kò lè dàbí wọ́n sì máa nídìí òbò láti wọnú òbò ẹ tí ọkùnrin bá damira bíi pé kẹ bá wọn fẹnu fà á kò lè dàbí wọ́n sì máa nídìí inú òbò kí dẹ̀ ni reason kò sí bí òbò ṣe lè wẹ́ẹ̀tì tó kò sí bí ara òbò ṣe lè wẹ́ẹ̀tì tó ní inú òbò inú òbó ó máa ń wọ́ọ̀m ni ṣé wá rí bó ṣe wọ́ọ̀m yẹn ó ní nǹkan tó ń ṣe ní ara ọkùnrin yẹn ló máa send signal lọ sí inú ọpọlọ ọkùnrin hello. èmi á block yìí hello ẹ sókè. hello hello ẹ sẹ́mà. ẹ kalẹ́ òfin kárò òbò ọmú mímu àti òbò lílá èwo lẹ fẹ́ jù. Ah, ọmú mímu ni o. ọmú mímu kí ló dé ṣé wọ́n gé ìdá ọtí yín ni ṣó ti yẹ yín bí inú òbò ṣe máa ń wọ̀m yẹn ìyẹn ló máa ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú response tẹ́ bá ń fún ọkùnrin tó máa ń jẹ́ kí ọkùnrin tètè dámira tí inú òbò yín bá ó máa wọ̀m bí ó dàbí inú inú inú. hello. Ọlọ́run fi ká mo wọlé padà Ọlọ́run ṣe. ẹ <laughs> ọkẹ ẹ sọ pé ọmú mímu ẹ lọ́mú mímu lẹ́yìn fẹ́ nítorí wọ́n gé idọ̀ yín kí ló dé tẹ́ fi rò bóyá ẹ lè gbádùn òbò lílá mi ò mi ò láìkè mi ti mọ mo ti mọ ibi tí mo weak sí tó yẹ yín mm. èmi ti mọ torí ọmú mi rí bí ọmú mi rí bí ọsàn ni ọmú mi dẹ̀ sì ní kóró nínú méjèèjì ọmú mi méjèèjì sì ní kóró tó bá ti gbé ẹnu sí i mm. tó fọwọ́ dì kan mú a máa fọwọ́ róòlù lórí ìkan mm-hmm. èmi náà a máa fọwọ́ pa kinní yẹn mm. ọlọ́run dẹ̀ tí wàá jogún kinní yìí fún wọn ah àti ká kí ni nǹkan náà tọ́lọ́ lórí fóònù okó ni màmá fọwọ́ rólẹ̀ màmá fọwọ́ rólẹ̀ màmá fọwọ́ rólẹ̀ tí n bá fọwọ́ rólẹ̀ dáadáa màá wá gbẹ́nu sí i hmm. tí n bá ti gbẹ́nu sí i màá máa fà ó máa kún ẹnu mi ṣẹ́rìgbà tán bá ti mu ọmú mi tí mo calm tán bá wá ṣe kinní yìí fún mi okó wọn máa wá kún òbò mi dáadáa. Ah because mo tí n bá tí n bá ní tí n bá dóko lẹ́ẹ̀mẹ́ta lé week òbò mi máa wá tight hmm. kò ní lanú lẹ̀ hmm. ó máa jọ bíi pé ẹ fọ aṣọ tó ní wool hmm. tẹ aṣọ tó ní wool tó dọ̀tí tẹ wá fọ ọṣẹ kó tún máa kí padà tí n bá dóko lẹ́ẹ̀mẹ́ta lé week ó máa wá tight normal ó máa wá tight tó jẹ́ pé tí máa ti wo kinní yẹn gan nínú ṣòkòtò kó nínú ṣòkòtò ara mi ti máa máa ara mi ti máa máa dà a sì máa dà sẹ́yìn lẹ máa ń dó wọn látòkè àbọ̀ máa ń dó yín látòkè ni. Ah, ẹni ẹni ẹni wọn ni o yé mo fi kó wà mí bà àti ká mo ti ń dà. kí ló dé. tẹ bá rí orí tẹ bá rí orí kinní yìí ah, yé mi ò tẹ ìgbà kan ṣe ẹ pẹ̀lú mi. orí kinní sórí ọyàn. Ah, orí oko. ok orí oko ọkọ yín bó ṣe tóbi ah, àwọn gan mọ̀ pé yes wọ́n rí nǹkan gbé after one ni mi ò bọ̀ tẹ́ bá rí bí ara mi ṣe wà pa hmm. <laughs> ọmú mi dúró síbẹ̀ ní a ní ààbò ńlá ike pé ọmú ọ́rẹ́ǹjì ló ní ọlọ́mọ máńgò. Hmm. ok ẹ ṣe èèyàn tọ́jú òun ní láti dóko torí pé ọmú òbò òun ti ń le èèso hello ìyá mi ọmú mímu fìkárò òbò àti òbò nílá èwo lẹ́yìn fẹ́ jù. ọmú mímu ni o. ṣé wọ́n dábẹ́ fún yín ni. ara àwọn ọ̀dábẹ́ fún mi bọ́ mi kan mi láìkẹ́ ara tó wá ń ṣe fún mi mi kì í mi kì í filẹ̀. kí ló dé wọn ò mọ ṣe. ọmú mímu ọmú mi fi mi fi ẹ̀ ṣe ti sí rárá bọ́ ọmú mímu yẹn eh. ọmú mímu kọkọ yín jẹ́ pé ordinary ọmú mímu méjèèjì papọ̀ at a time. wọ́n máa gbá méjèèjì mú báyìí wọ́n á gbá méjèèjì. wọ́n máa gbá méjèèjì papọ̀ ah, ọlọ́run <laughs> ẹ wò ó méjèèjì papọ̀ yé ẹyọ kan yẹn gan mọ́lẹ́. ẹ jẹ́ gbọ́rọ̀ yìí jàre kúròkúrò ẹ jẹ́ gbọ́rọ̀ gidi. ẹni wọ́n máa ṣe. wọ́n á kó méjèèjì yẹn papọ̀ hmm. wọ́n á mú ọ̀rọ̀ méjèèjì wọn á papọ̀ mọ́ra wọn wọ́n á hmm. mú orí ẹ̀ torí mo ní nípù àwọn amú orí ah, ẹni á fi ẹnu ẹ méjèèjì á fi kó papọ̀ mọ́ra wọn á máa fọ papọ̀ lẹ́ẹ̀kan ah ẹ wo, ó orí mi máa fẹ́ yí ni. ok tó bá wá ń fi okó tó bá ti wá ṣì yẹn tán. Hmm. tó bá ń fi okó rin àárín ọdún yín kọ́. àyẹn ah, gan èmi mi ìfilẹ̀ mi ìmọ̀ yẹn ṣe dáadáa wọ́n lè tí mo tí mo gbúdà àti yẹn hmm. tí bá tó bá ti wá ipò tí mo ti wá ipò ti ṣe yẹn dáadáa mi gan tọ́wọ́ ìgò bá ka dáadáa máa fún àmì fọ́mẹ́ẹ̀jì kó dáadáa fún ara mi fún tí màá jẹ́ kó ẹni ẹ̀ kàn dáadáa tó máa ní ọmọ òpapọ̀ yẹn màá bá fà á papọ̀. pé ẹnu ẹnu yẹn ẹnu yẹn máa dáadáa bá ti wá kàn án mi wá ní sẹ́ kó gùn lèmi lórí bí kó wà lórí mi máa wà lókè ẹ. ok. ah àǹtí nǹkan máa bi débi pé òun gbọ́ <laughs> torí èmi gan ti èmi gan ti rẹ hmm. so báwo bí how lè lọ tó bá kó so tọ́hún bá wá do yín tó kàn jẹ́ pọ̀ ọmú ah, yẹn lásán lọ́mú bá do tó yẹ lásán ṣé ara yín máa ṣé ah, kò ní kò ní dàbí bọ́ àmúmáfẹ́ àmúmáfẹ́ kájọ́ ra wa ni tóun kò bá fẹ́ dómi gan máa dó fún ara mi máa ní kó má wọrí máa dó fún ara mi fún ara mi. Hmm. sọ mú mímu tí. tó tó bá tábà tún ṣe yẹn tán tó bá tún tábà tún ṣe yẹn tán tó bá tún tún àti tún kó lẹ́lẹ́kejì àmọ́ tún lè máa àtúntò tún jọ ṣára lẹ́lẹ́kejì again ni. Hmm. ok obo fi káro obo wa ń kọ́. ah mi ìfẹ́ mi ìfẹ́ rárá torí mo ti ṣe é wọ́n ti ṣe fún mi rí bọ́ ó ṣe bíi pé mo pín pé ẹni yẹn fún mi ní wound so mi kò jẹ́ kí n láìkẹ̀ rárá. bọ́ ọmú mímu yẹn o kò jẹ́ kí n láìkẹ̀ àtọ̀. bọ́ ọmú mímu yẹn. Ah, ẹni ẹ ti pa mí o. Oh. oh. Ah, ah. Hello. Hello. Hello. Ẹ̀dẹ̀ ẹ̀lò ẹ gbóhùn sókè tẹ́ bá lè sọ̀rọ̀ sókè ẹ kúrò lórí fóònù ẹ má bínú ẹ sọ̀rọ̀ sókè. ẹ sa, ẹ kalẹ ẹ ẹ fi va ya si ẹ ma yes. o hello. hello ma. hello ẹ sókè bá wa sọrọ. ẹ ma. ẹ ẹ kí fẹ́ ọkùnrin ni yín but àwọn obìnrin ló ní fẹ́ bá wa sọ. Ah, mo fẹ́ kí ni láti nàìjíríà ni. ẹ ṣé god bless you mama ẹ ṣé gan ẹ kú kèsì ẹ ṣeun so bí mo ṣe ń sọ lọ tó bá fẹ́ dé obìnrin tí ò ní tí ò ní idọ ẹ̀lò wọn ní já parí iṣẹ́ òyìn lálẹ́ yìí ẹ̀lò. ẹ̀lò ẹ kalẹ́. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́. ẹ kalẹ́. Ah, yes ma. ẹ kò tó. hello. hello ẹ lọ ẹ kálẹ̀ o a ah, ìyá mi ẹ gba yìí ẹ gba yìí mm. ẹ gba yìí Ọlọ́run máa tún fi yín ṣe ilé yóò ní dàrú o. àmín àmín fi káàrò òbò ọmú mímu ah. òbò lílá. àwò síta yìí ka mẹ́ta lọ́kàn lèmi o wàláì mẹ́ta lọ́kàn lèmi. èwo bíi ti báwo. ẹni kìíní. ẹni bíi ti báwo ẹ ṣáà wò ó ẹ bá wa sọ ẹni mẹ́ta lọ́kàn ní ẹ ṣáà wò ó. mẹ́ta lọ́pọ̀ ẹni pé kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí oyún yẹn náà máa kọ́ fọwọ́ máa rá máa kọ́ ọwọ́ fọwọ́ máa rá tó bẹ́ẹ̀ máa wá gbé sẹ́nu wọ́n bá ti wá gbé kan wọ́n máa kí ọwọ́ ara ó yẹ kí wọ́n ara yẹn. ẹ má ojú ara ń bí máa kí ká òbò. inú òbò inú òbò inú òbò inú òbò tó bá ti wá kí ọwọ́ bo inú òbò yẹn báyìí ibì kan wà ní lókè gbogbo ara mi máa vibrate mi máa máa speaking song lọ ah màá ní wàyí àdá ah ẹ̀yìn ò ní bàjẹ́ ah òun mi dùnú àdùn hmm. ah títa yíká eh, in fact in fact in gbogbo nǹkan tí mo tún wá ń kọ́ lọ́dọ̀ yín ah tó bá báwo tó bá èwo ló wá bẹ́ẹ̀sì jù fún yín tó bá òbò yín nǹkan sẹ́yìn nídọ̀. Ah, mo nídọ̀ mo nídọ̀ bọ̀ tí bẹ́ẹ̀ mi ṣe láìkọ́ láì bí mi ṣe láìkọ́ láìkọ́ kan òbò tèmi pé èmi nídọ̀ méjèèjì ó máa wá fi eh, tíìpù ahọ́n yẹn ó máa fi kẹ̀rẹ́ di gbogbo left and right ìjọ yẹn wá sí òkè tó tó bá ti wá sí wá sókè tán máa mú orí ẹ̀ máa di orí ẹ̀ mú. ẹ fi orí ẹ ẹ di orí ẹ mú sórí ìdọ yẹn. kí lẹ wí. ẹ di orí ẹ mú sórí ìdọ yín. náà kí n ṣe pé mo eh, máa fi owó yẹn síbi ẹ̀yìn orí ẹ̀ máa fọwọ́ máa rá so that àlejò náà máa ní feelings so ó máa láti bẹ̀rẹ̀ ó máa mú ahọ́n ẹ̀ máa ní kó fi wọnú òbò yẹn ó máa fi abọ́ ẹ̀ máa dùn mi so èmi náà máa máa mú ìdí mi máa máa rólẹ̀ máa máa rólẹ̀ máa máa rólẹ̀ a ní a ọmọ yóò ti pa a ọmọ ibi tí máa kú sí ni ibi tí máa kú sí ni ìfà mẹ́ta lọ́kọ̀ gbẹ ló dùn ọ́ àbí ńgbà míì mi máa bọ́ sókè máa mú ọyàn méjèèjì máa kù sí lẹ́nu hmm. àwa mú okùn yẹn àpá wa gbé síbi ojú ìdí gangan ilé ìgbẹ́ ni o kì í ṣe inú òbò màá gbé okó yẹn màá fi síbi ojú di yẹn màá gbẹ́yàn méjì sí lẹ́nu ah káyínkáyín yẹn máa ń gbé. ẹ máa fi okó sí ojú ìdí tí okó bá wọnú ìdí yín kọ́. no àánú àánú mo máa ń kọ́sọ̀ ara mi débi pé kò ní wọ̀ bó ṣe rí kó bá kí ìyẹn lásán kábíyèsí elédùnmarè ọlọ́run gbogbo ẹ̀ ọjọ́ mẹ́ta máa jí máa rẹ́rìn ni màá kọ̀ wọ́n mìíràn màá kọ̀ lẹ́yìn màá máa jónú lé ni hmm. wàláyé hmm. <laughs> ẹ ṣe àníkàn. Hmm. nǹkan tí òye yín ni wípé àwọn àṣẹ kan wà níbi ìsàlẹ̀ òbò obìnrin tẹ́ bá fẹ́ fíngà especially àwọn tí wọn bá nídọ̀ ọ̀nà tẹ́lẹ̀ fi help wọn rèé wípé mi ò nídọ̀ kò ń ṣe excuse fún ẹni obìnrin láti sọ pé òun ò ní dókò àbí wọn ò lè láhùn tẹ́ bá fẹ́ lá òbò obìnrin tí ò nídọ̀ ẹ máa fi ẹnu nípìn bíbá ẹni ẹ máa kì sí hello. hello àǹtí Yínká fíkàrọ̀ òbò ọmú mímu òbò lílá. ẹ wo ọmú mímu ni àmọ́ before that ẹ jẹ́ ká kọ́kọ́ sọ tẹ́símọ́nì ṣe rí èmi mo ti wà lamẹ́ríkà kọ́kọ́. mi ìbá sọ̀rọ̀ mi ara mi ò mood tó bá ti ń jó mi àmọ́ àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní wo ṣó yín mo máa ń wà in the mood mo wá appreciate ọkọ mi tó bá ń jó mi bá inú mi máa ń dùn mo máa ń fẹ́ ṣe mọ̀ then back to ọ̀rọ̀ tẹ máa ń sọ wípé bá ṣe máa máa jó àwọn ọkọ wa bá ṣe máa máa ṣe ẹ wẹ bá wa sọ fáwọn obìnrin gbogbo ọkùnrin most of them ló máa ń àlè ìwọ tó bá ti lọ́kọ gbádùn ẹ ní má hmm. kó lọ bẹ́ẹ̀ lómi ìta ìwọ gbádùn ara ẹ dó dáadáa kó gbádùn ara ẹ gbogbo hmm. nǹkan tó ń gbọ́ lórí show kọ́ máa ẹ̀ kọ́ máa fi kọ́ máa try ẹ̀ kọ́ máa gbádùn ẹ̀ èmi hmm. sì mo wọn kọ bílẹ̀ ìyàn àlè kò tẹ́yì tó kàn mí tẹ́yì bá ṣàtì dun kájọ dúnra wa kí. Oh my God ẹ ní sùúrù ẹ fúnra yín ẹ fúnra yín ní time ẹ máa sọ̀rọ̀ ẹ máa wọ gbogbo yín lẹ máa pè à ń gbọ́ yín ìyá gbogbo yín lẹ máa pè so ipe mi ò ní dọ kò ń ṣe excuse láti má doko ah kábíyèsí olódùmarè mi ní lè ṣe lecture kọ̀ọ̀kan bọ́ lálẹ́ ẹ jẹ́ káwọn èèyàn lọ lecture. gbogbo yín lẹ máa pè so nígbà mi ò. hello ẹlò ẹ kalẹ àti ìka ọ ẹ kalẹ ọ ọmú mímu ọmú mímu òbò lílá àti fìkaròbò èwo lẹ fẹ́. òbò lílá ni màá o. ṣé máa ń la òbò yín. bẹ́ẹ̀ ni màá bẹ́ẹ̀ ni màá. ṣé wọn dẹ̀ mọ̀ ọ́ la báwo lẹ ṣe máa ń fíù ṣe máa ń damira tó bá la òbò yín. bẹ́ẹ̀ ni màá bẹ́ẹ̀ ni màá. ẹ sọ fún wa báwo lẹ ṣe máa ń fíù ẹ ṣàlàyé fún wa reason tẹ ṣe láìkò òbò lílá. nǹkan tí mo fi láìkò òbò lílá ni pé kọ́ máa kọ́kọ́ gbé àwọn lé orí idán yẹn hmm. ara mi máa ń ṣe wẹ̀sì ara mi máa ń balẹ̀ hmm. wọ́n bá tún wá fi àwọn sínú oògùn yẹn gangan gangan gangan gangan ìyẹn gangan ló máa ń mú mi wá tí mo máa dà hmm. tí mo máa dà so ó máa ń jẹ́ kí ara mi wálẹ̀ dáadáa ó máa ń jẹ́ kára mi balẹ̀ dáadáa ó máa nǹkan tó máa ń jẹ́ kí n gbádùn ẹ̀ ní kí n enjoy ẹ̀ tí mo fi like ẹ̀ nìyẹn. tó tọ́ bá wá dùn lálẹ́ tó ń lá mi. ṣé tọ́ bá wá ń la yín kí lẹ̀yin máa ń ṣe ṣẹ́yìn náà máa ń la oko wọn ni àbí ẹ̀yin lẹ máa ń dó wọn látòkè. èmi náà máa ń la oko wọn mo dẹ̀ máa ń like kí n máa dúró lókè. kí ló dé mo máa ń like kí máa dúró lókè. kí ló dé tẹ fi máa ń like láti dúró lókè. Okay? torí pé tí bá dúró lókè ni mo máa ń ní kíní yẹn máa ń wọlé sí ibi tí mo fẹ́ dáadáa tó máa ń gún gbogbo àwọn ibi tí mo fẹ́ dáadáa tí mo fi máa ara mi á fi wálẹ̀ tí gbogbo brain mi fi máa tó fi máa settle dáadáa. ẹ ṣeun fún àwọn tí wọn ò ní dọ ó máa ń da ó máa ń da ní ọ̀pọ̀lọpọ̀. hello sista yinka. hello. hello if ẹ ẹ Hello, ma. Bàbá, eh, mo ń gbádùn yín ìyá mi. Òbò lílá. Àti níta. Fíkà robo ọmọ mi. Mẹ́tẹ̀ẹ̀ta mẹ́ta lọ́kàn ni gbogbo nǹkan tí mo fẹ́. Hmm. Ah, tẹ́ni tí wọ́n bá gbé ahọ́n lé òbò mi màá wá mú ọkùnrin yẹn màá mú orí ẹ̀ màá ti orí ẹ̀ mọ́nú òbò. Hmm. so àǹtí nǹkan ó máa dàbí pé mo wà ní paradise. Hmm. tó bá wá ṣe tán kó wá mú ọ ó máa wá mú ọmú mi ọmú mi dẹ̀ ní nípù tó jẹ́ pé nípù mi tóbi gan àti nǹkan ẹ̀rú nípù mi gan máa ń bà mí. Hmm tọkùnrin àwọn àgbẹ tó wá gbé àwọn lé ní pù yóò máa dàbí pé màmá pé jésù ibi tó dúró sí mi ò gbúdọ̀ kúrò ńbẹ ṣé àràbà mi gbé àwọn lé máa là máa là àǹtí yínká oko dùn ọ̀nà mo láìkí oko bì ṣẹ́rí abẹ́ yẹn ó máa dàbí pé. lámì dáadáa tí mo ti kọ́ má dóni màmá. Mhm. kó má doyún. Ah, méjèèjì ni ah, méjèèjì ni àti Yinka àjẹpọ̀jù. no ẹni tó bá ti láyín dáadáa no ẹni tó bá ti láyín dáadáa tára yín ti dà kó má doyún kí ni kí ló máa wá ṣẹlẹ̀ sóhun tí ò bá doyún. Àwọn ah, tí mo ní máa ti wà satisfied tó bá ti lá mi dáadáa tó ti sọ́ọ̀kì mi tó ti sọ́ọ̀kì mi tó ti mú ọyàn mi ó máa ti wà satisfied máa eh. ṣàtiwà reluctant But afterwards, tára mi bá mi ti wá bá. ọ̀rọ̀ màá wá mú fùrọ̀ mi màá máa fi tẹ ọkọ ẹ̀yẹn síwájú tẹ sẹ́yìn tẹ ọkọ ẹ̀yẹn síwájú tẹ sẹ́yìn màá já kí ẹ̀ dáadáa nítọ́kùn yẹn máa fi wá bàǹtí nǹkan oko líla ọ láti máa lá mi á tún gbé padà tó bá ti dàbá ọkùnrin á tún padà sínú abẹ́. I don't know why this person is cutting. <sighs> hello. ẹ tú ọ̀rọ̀ tẹ sọ yẹn sọ ẹni tẹ bá ti dà ẹ máa fi ọkùnrin yẹn lẹ̀ àbí báwo. bẹ́ẹ̀ ni màmá mi ní fẹ́ kó mi ní fẹ́ sex yẹn mọ́ èmi bò tún máa dàbí pé bóyá mo cheat on that person but màá wá tún jẹ́ kó tún padà màá wá jẹ́ kára mi wálẹ̀ kó relax dáadáa màá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sórí. kọ́ńpì mi ò ní ní pú ẹ mi ò ní ìdán mi ò ní ìdán so mi ò ní wá kò sí bọ́kùnrin yẹn ṣe lè bá mi sùn tó ò ní kọ́ mi ní wá bọ̀tẹ́mi fúnra mi bá jókòó lé tí mo rá ń jẹ nǹkan mi fúnra tí mo rá ń ṣe nǹkan mi tí mo rá ń jẹ mo máa wá àti nǹkan ilé yóò ní bàjẹ́ ó dàbọ̀. ó dàbọ̀ ó ti máa pè wọ́n. Ah, ní tí mo fẹ́ sọ fún yín ni pé fún àwọn tí wọ́n ní idán rísì tí ó ṣe máa ń da láti jókòó sókè ni wípé wọ́n á lè stroke wọ́n á lè rock idán wọn pẹ̀lú okó wọ́n á lè rock ìdọ̀ wọn pẹ̀lú oko àwọn náà máa wà in control wọ́n mọ ibi tí wọ́n fẹ́ jẹ́ kí oko yẹn kó touch ní ibi tí wọ́n jókòó sí hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o òbò lílá. ẹ kú ètò. ẹ kalẹ́. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. òdì àti ọyàn mímu. ẹ̀rín ọyàn mímu yẹn tó máa fi eye block sẹ́nu kó wá fi mu orí ọyàn àti tom-tom oh my god. ice block àti tom-tom kó fi sẹ́nu oh kó fi mu orí ọyàn báwo ló ṣe máa rí. E, no either of the two tó máa fi ice block sí ẹnu hmm. wọ́n wá fi wọ́n wá máa fi ro wọ́n máa ice block yẹn máa wà nínú ẹnu wọ́n máa fi ro orí ọyàn yẹn ọ̀ọ́ hmm. tó. oh my god. Or Tom Tom. Hello. Mo ń gbọ́ yín, or Tom Tom. Yes. Or Tom Tom. Ìkan nínú méjèèjì. Either I blog àbí Tom Tom. Hmm. Hello. Ó ń gbọ́ yín lórí ọyàn yín. Báwo lẹ ṣe máa máa fi ṣó máa ń jẹ́ kẹ́ ẹ dámira? Ah, òbó máa ti west ni, òbó yẹn máa ti west. In fact, tí mi bá tẹ́ni tí mi bá fẹ́ jókòó gan-an, òbó ti òbó ti ṣomi ọ̀rẹ́dì àwọn àgbẹ̀ ìka sórí ìjọbi. <sighs> ẹ má gbàgbé danabix homes and properties hello ẹ má gbàgbé o danabix homes and properties ilẹ̀ wọn ṣì ń tà wàràwàrà ó máa di one point five million ní next week friday and the number to call is plus two three four nine zero four seven seven nine seven three five two plus two three four nine zero four seven seven nine seven three five two fún gbogbo ẹ̀yin tẹ́ gba top up lọ́wọ́ ní Èkó ẹ pè nọ́mbà yìí láti ìwòyí ìrọ̀lẹ́ ọ̀la ó yẹ kí top up yẹn ti dẹkọ ẹ pè nọ́mbà yìí plus two three four nine zero nine one two zero zero four six seven ẹ máa sanwó bọ̀ owó yẹn lè máa pọ̀ bẹ́ẹ̀ máa sanwó plus two three four nine zero nine one two zero zero four six seven gbogbo ẹ̀yin tẹ́ top up. Hello. ló ẹ jẹ́ ká gbọ́ tẹnu yín torí ẹ ti fẹ́ pè more than twenty times ẹ jẹ́ àgbọ́ tẹnu yín ẹ ti pè more than twenty times kò ń ṣètò ọkùnrin là ń ṣe léèní ẹ gbóhùn sókè kí lẹ fẹ́ sọ. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ ètò ọkùnrin kọ́ là ń ṣe léèní kí lẹ fẹ́ sọ. bẹ́ẹ̀ni èmi kì í bá èmi kì í bá òbò nílá o mo láì. a ti gbọ́ so bá ṣe ń sọ lọ. Hello? Hello? Hello, yeah? Ẹ kalẹ́. Hello? Hello, godmother ti wá. Ẹ̀yin ni aṣẹ́ wà, fi káròbó ọmú mímu, òbò lílá. Ah, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí yín ká ẹgbẹ́ tí mo mọ̀ jẹ wá lọ́sàn-án yìí. Ok, <laughs> ẹ gbóhùn sókè. Next mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ mo wá fẹ́ràn kan jù kan lọ. ìwo lẹ wá fẹ́ràn jù nínú mẹ́tẹ̀ẹ̀ta ọmú mímu òbò nílá. Ah, ah, ọmú mímu ni nọ́mbà one fìkàrò òbò ni nọ́mbà two hmm. òbò lílá ló wá gbẹ̀yìn. ok. ah àǹtí nǹkan oh my god. ẹ ṣàlàyé fún wa báwo lẹ ṣe wá. ọba kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ hmm. ẹ bẹ̀rẹ̀ láti orí ọyàn lórí ọrùn nípò mo ní nípò. Ah ice block sẹ́nu ẹ̀ kó wá bá mi fi bẹ̀rẹ̀ tó bá rọra mú kan kó máa bá mi fọwọ́ sí kejì ṣeré màmá hmm. ah, rí. máa ń dà láti bẹ̀ máa ń kọ̀ níbi ọmú lásán mímu hmm. tó bá fẹ́ pa tán kó máa mu ọmú yẹn kó máa fi ń gà mí kó máa fi káàró bò hmm. ah, àǹtí nǹkan mo lè dà lẹ́ẹ̀mẹ́ta lórí ìyẹn lásán kó tó di pé oko gangan fẹ́ ṣẹlẹ̀. ìjẹ́ ti experience ni wọ́n fi kọ́ fi oko ṣé ti experience kọ́ fi oko dú ọmú rí kọ́ pa ọmú méjèèjì mọ́ oko láàrin kọ́ kí oko wà láàrin kọ́ wá pọ̀ ọmú méjèèjì pọ̀ ṣé wá gbádùn ẹ̀ torí èyí tẹ́ máa ń láìkọ́ mú. bẹ́ẹ̀ ni mo experience ẹ bóyá torí pé mi ò lọ́yàn púpọ̀ size thirty six d ni ọyàn mi bóyá yẹn ò kí n jẹ́ kí n fi bẹ́ẹ̀ really enjoy ẹ̀ bẹ̀ mo ti experience ẹ̀ tó yẹ kó máa release bẹ́ẹ̀ gan mo ti enjoy ẹ̀ náà mo ti experience ẹ̀ obolilawa ń kọ́. òbòlílá ah, náà dùn o àǹtí Yínká tó bá rẹ̀ tó mọ̀ ọ́ ṣe sọ́ra bẹ́ẹ̀ fi àwọn bẹ̀rẹ̀ ní kíkù ẹ̀ báyìí ah, mo fẹ́ sọ̀rọ̀ àwọn tí ò ní dán ẹ̀yin tẹ́ ní kí n sọ̀rọ̀ àwọn tí ò ní dán àwọn tó ń pè ò jẹ́ kí n sọ ni wọ́n ń kọ́rọ̀ mọ́ mi lẹ́nu <laughs> wọ́n ní sọ̀rọ̀ àwọn wọn ò jẹ́ sọ ni wọ́n ń kọ́rọ̀ mọ́ mi lẹ́nu ni hello. hello hello ẹ kalẹ́ máa. ẹ kalẹ́ fi kárò òbò mímu àti òbò lílá ìwo fẹ́ràn jù. ah àǹtí nǹka mẹ́ẹ̀ta ni mo láìkì o ẹ má jẹ́ parọ́. ṣé mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe fún yín lẹ́ǹkan náà ok so bí mo ṣe ń sọ lọ àwọn tí wọn. ẹ̀ta kí ló tún kù. ẹ kí lẹ wí mà. hello mo ní mo nífẹ̀ẹ́ kí n ṣe kọ́ mu ọmú kọ́ fi ka rògbò. kọ́ dẹ̀ tún lá ògbó yìí. kí n dàlẹ́ mẹ́ta gan kọ́ dẹ̀ fi ń gà mí. ok ìjẹ́ tẹ bá ti. kí n wálẹ̀ mi bí ẹ̀mẹ́ta ara mi á ti balẹ̀ gan. ìjẹ́ tẹ bá ti ah àǹtí Yínká mo ní ìdí. wọn ò ní jẹ́ ká gbọ́rọ̀ yìí. a ah! ní ìgbádùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni Yínká hmm. rògbò àtòkò gangan kò ń ṣègbádùn kankan náà hmm. enjoyment ọ̀tọ̀ọ̀tọ̀ lèèyàn máa derive nínú ẹ̀ tí n bá ti wá dà kan bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ yẹn hmm. èmi máa wá fẹ́ wà lókè kí n lè take control gbádùn oko yẹn á ṣẹ̀ṣẹ̀ wá wá ìgbádùn fi káàrò bò ó yàtọ̀ gbádùn kéèyàn. ṣé ẹ ní dán. hello. hello. ṣé ẹ ní dán. ẹ tó ṣe lè má pè mí mọ́ tẹ́ ẹ bá mọ̀ bó ṣe má ẹ pè mí mọ́ ẹ má pè mí mọ́ please báwo lẹ ṣe fẹ́ máa pè mí tẹ fẹ́ máa gbọ́ nǹkan tí ẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ fẹ́ máa gbọ́rọ̀ at the same time i'm going to block the number ẹ ti ṣe more than three times. that is it. hello. hello ma. yeah báwo lẹ ṣe máa wá gbádùn mẹ́tẹ̀ẹ̀ta at the same time. hello ẹ èmi ò láìkí ohun yẹn o ẹ jẹ́ kí ohun yẹn kí live wà nínú ohun yẹn o ẹ má bá wa sọ̀rọ̀ bíi pé ẹ fi live sóhun yẹn ẹ jọ. ẹ kalẹ̀ máa ń dá sí ìtú yín náà lè fẹ́ dá sí ìtú. náà yà tọ́kì fi ká robo ọmú òbò lílá ìwọlẹ̀ fẹ́ jù mẹ́tẹ̀ẹ̀ta ni o ó máa ń dùn gan-an ní nàìjíríà kódà ọkùnrin àtòbìnrin ọjọ́ máa ń gbádùn ẹ̀ ní. ẹ ṣe ẹ ṣe o anyway bí mo ṣe sọ àwọn tí wọn ò ní dọ the best àwọn tó ní dọ wọn máa ń fẹ́ take control kò dẹ̀ sí nǹkan kan tó fi máa ń da kán take control ni wípé wọ́n mọ ibi tí wọ́n fẹ́ kí okó kàn ní ara wọn wọ́n mọ bó ṣe lè handle ara wọn nítorí ìdọ̀ wọn hello. hello? yẹ. ẹ kalẹ́ ma? ẹ kalẹ́ o. ẹ ra mà. à ń hello. program yìí ok. ọ̀rẹ́ mi kan ló ni kí ma wo program ok. so mo ṣẹ̀ wo lálẹ́ ok. so mo dẹ̀ mo fe ṣe yẹ yín mà so nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi mọ wọ́n domi rí àmì wọ́n sọ́ọ̀kì mi rí wọ́n ẹ̀mọ́ wọ́n fíńgà mi rí àwọn nǹkan báyẹn mi ṣe rí so ah. wọ́n fẹ́ kẹ́ lẹ́tọ̀ mi mà. kí n lẹ́tọ̀ yín bó ṣe ń fíńgà ṣé mi lọ kọ yín ọmọ ọdún mélòó lẹni tó ń sọ̀rọ̀ yìí. ọmọ ọdún mélòó lẹni tó ń sọ̀rọ̀ yìí tí wọn ò fíńgà yín rí wọn ò do yín rí ńgbà tó kì í ṣe fẹ́ jì ṣọ́kọ̀ máa ń gbé ẹ sórí bẹ́ẹ̀dì ọkọ̀ máa ń du ẹ wọn ò ní ṣe nǹkan kan fún àwọn tí wọ́n nídọ wọ́n máa ń da wọ́n máa ń fẹ́ take position lókè because wọ́n máa mọ bó ṣe máa fi idọ wọn bó ṣe máa fi wọn máa ìyá mi àti gbọ́ ti yín ẹ ti sọ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta fún wa. ẹ ṣe máa wọ́n máa mọ bó ṣe máa fi idọ̀ wọn máa rún oko lókè bóyá àwọn tí wọn ò ní dọ̀ ẹ nídìí láti lo ọwọ́ fún wọn ẹ ní wọ́n wà disadvantage ẹ nídìí láti lo ọwọ́ fún wọn ẹ nídìí láti lo ìmọ̀ mi ẹ nídìí láti lo ọwọ́ fún ẹ nídìí láti lo ẹnu fún wọn ẹ má gbàgbé hello. ẹ lè ti ẹnu dé òbò ẹni tí o ní dọ̀ because nígbà tí wọ́n fẹ́ gé ìdọ̀ ẹ̀ ẹ̀ mọ̀ nǹkan kí nǹkan tí wọ́n ti ṣe bóyá o ti ní fistula bóyá o ti fistula bóyá o ti ní gbogbo a lot of things bóyá o ti ní infection bóyá o ti ní nǹkan kan bóyá o ti ní nǹkan kan tó ṣẹlẹ̀ nínú ẹ̀ so ẹni tí ò bá nídọ̀ ẹ lè da ẹnu da òbo ẹ̀ bí ẹ̀yẹ. mama ẹ má má jẹ́ kí n block yín ẹ má jẹ́ kí n block yín o ẹ má jẹ́ kí n block yín o. so ẹ lè dá gbogbo ẹnu ẹ lè sí ẹnu dé òbò ẹni tí ò ní do torí kò sí nǹkan kan tó fẹ́ gbádùn lókè òbò àwọn lè máa fi gún inú òbò wọn ẹ dẹ̀ lo fíńgà méjì ẹ máa fi ẹyọ kan ibi ìsàlẹ̀ òbò wọn mọ́lẹ̀ ẹ dẹ̀ máa lo ìkejì láti máa fi ro òbò wọn tẹ bá dẹ̀ ro ìbò ẹni tí ò ní dán ẹ má máa fi ọwọ́ gun e ma gun báyìí. tẹ bá ro òbò ẹni tí ò ní dán ẹ má máa fi ìka agun báyìí torí pé ẹ mọ nǹkan kan tó ti ṣẹlẹ̀ nínú ẹ̀ tó bá nígbà tí wọ́n gé idán wọn láti ilẹ̀ so tẹ bá ẹ̀ bá ṣọ́ra inú òbò lè máa dùn wọ́n. hello. hello ma. ẹ jọ ṣe lè gbóhùn sókè dáadáa ẹ̀lẹ́ ọ̀ma ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ à ń gbóhùn à ń gbádùn yín kí lẹ enjoy program yìí lọ dáadáa àǹfọ̀mọ̀ ọ̀gbàjì àkókò. Hey, ìyá mi o ìlú ìyá mi o ìlú ìyá mi o. mi fẹ́ bá ọkọ̀ private yìí. ok ìjà ọba ṣíra yìí. Oh ọlọ́run á fún wa ṣe onírúurú ìjà ọmọ aráyé. àmín àmín ọlọ́run á bá ọmọ rẹ tí wàá kéré oko délé lórúkọ jésù. àmín àmín àmín. I love you and I will continue to love you forever. Ẹ ṣe you have done a lot in my marriage. Ah, ẹ ṣe ìyá mi. Ẹ ṣe ìyá mi. Ẹ ṣeun. Màá pè yín fúnra mi. Yes ma. Love you. Love you. So ẹni tí ò bá níjọ ẹ lè fi ẹ bó ṣe lè fíńgà ẹni tí ò ní dán ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa fíńgà ẹni tó ní dán ẹni tó ní dán ó ṣeé ṣe kó bò wọn kó pé òbò wọn fúnra wọn ló máa resist fíńgà yìí ibi tí ó bá jẹ́ pé hello mama ẹ ń disturb me honestly kí lẹ fẹ́. ẹni tó bá ní dán fúnra ra ibi tó ní ìdọ̀ òbú ẹ máa control ibi tó fẹ́ kí fíngà ẹ dé nítorí ìdọ̀ fúnra rẹ̀ máa gba space but ẹni tí ò bá nídọ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ báyìí lòbò wọn so ẹmu láti wà careful ibi be máa bẹ́ṣẹ́ máa fi ọwọ́ gún òbò wọn because ẹ mọ nǹkan to ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n tí wọ́n fa idán wọn ní kékeré ẹ ń láti wà careful pẹ̀lú ẹni tí ò ní dọ̀bẹ̀ ṣe máa fọwọ́ gún òbò wọn nítorí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n máa wọ́n máa wọ́n máa ń pariwo wọ́n máa ń sunkún pé òbò ń dùn àwọn tẹ́ bá fi ọwọ́ sínú òbò wọn màmá kí lẹ fẹ́ má jẹ́ block yín ẹ má blọọkì mi màá mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni ẹ sọ̀rọ̀ ẹ ní má gbẹgẹ dákẹ́ náà ẹ sọ̀rọ̀. mo fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ má blọọkì mi mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mà. ok mo ń gbọ́ ọ̀rọ̀ yín ẹ máa sọ̀rọ̀ yín. mo dákẹ́ mo ń sọ̀rọ̀ mà mo sọ̀rọ̀ mo ní mi ìwo prógrámù yìí ọ̀rẹ́ mi kan ló ní kí n máa wo prógrámù yìí tó fẹ́ kẹ́ lẹ́tọ̀ mi mà. kí ni mo fẹ́ lẹ́tọ̀ yín lé lórí ẹ máa lọ wo prógrámù lórí kí lẹ fẹ́ kí lẹ́tọ̀ yín lé lórí.

hello hello hello na ma block yin ti sọrọ hello hello okay mo rí pé ni so ẹni wọn ò sọ kí hello hello mo ẹ ẹ mú okori. mi ì pè yín ṣeré o mo pè yín ṣeré o. ẹ mú okó rí àtẹ̀títírì. bẹ́ẹ̀ ni. wọn ò mú òbó yín rí. wọn ò mú òbó yín rí. bẹ́ẹ̀ ni mà. ṣé ẹdó kó rí ṣá. bẹ́ẹ̀ ni. báwo náà ṣe wá báwo náà ṣe wá ń do yín ṣọ́kọ̀ ń gbé yín sórí bẹ́ẹ̀dì wọ́n kàn ń do yín wọn ṣe nǹkan ọ̀bá yín ṣeré wọ́n kàn ń do yín ni. ẹ akọ akọ akọ sùgbàlàjà ni mà. ẹ ah, ah. eh, ṣeré kankan. àkọsígbàrajà mọ mọ́mí and daddy style la ṣe ẹ lọ ma wo program mi lati two thousand and nineteen ẹ bọ́ ṣe ṣe ń hmm. ọmọ ti ọmọ mẹ́ta ẹ ni mo ma yin. ẹ lọ ẹ lọ ma wo program mi. Oh, I don't know. Hello. Hello, ma. Hello. Àti Yinka Ẹ̀kalẹ́ ń dúró. Ẹ̀kalẹ́ ma. Yes, ma. Látàkúrẹ́ London State mo ti ń sọ̀rọ̀. Ẹ ṣé ìyá mi. Ẹ ṣeun. Mo gbọ́dọ̀ program yìí gan. Ẹ ṣeun ìyá mi. God bless you. Ṣẹ̀rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkọ mi ò mọ bọ́ ṣe ní sọ́ọ̀k. Nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní program yìí ló ti ń gbẹ́ni sí i mo dẹ̀ ń gbádùn ẹ̀ dáadáa mi ò lè parọ́ fún yín. ẹ ṣé ìyá mi. inú mi máa ń dùn sí program yìí ṣé wàá rí ní mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ sọ yẹn mẹ́tẹ̀ẹ̀ta ni mo like. báwo lẹ ṣe wá achieve mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n gbé ẹnu sọ ẹnu sọ mú kó mu ọmú yẹn dáadáa kó squeeze ẹ̀ dáadáa kó hmm. mú tó bá wá gbé ẹnu sí abẹ́ kó wá rárá máa fi ká máa rú òbò yẹn kó máa hmm. fi rú kó máa fi rú bèbè ah má bẹ̀rẹ̀ àdúrà má bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ni. Hmm. so èmi nìyẹn mo ní kí n sọ fún yín. ẹ ṣeun ìyá mi hello. hello bíbá. Ah, ẹ gbóhùn sókè ẹ ti kọ́kọ́ pè lẹ́ẹ̀kan ẹ gbóhùn sókè sọ̀rọ̀ mo mọ̀ pé láìfù wà nínú ọ̀rọ̀ yín ọmọ mi wọlé ni ọmọ mi wọlé ni wọlé bọ́tà. Ok ẹ sọ̀rọ̀ sókè òbò lílá lẹ́yìn láìkì jù ṣe máa ń damira tó bá la yín. Ah, mo máa ń damira o ah, ẹ̀yọ́ wo ẹ kí ló fáwọn obìnrin kọ́ jẹ́ kọ́ máa fọyín sí i kó fọyín sórí òbò wọn yẹn oyin yẹn kó ti gbé sínú fíjà. kọ́ fi oyin kọ́ foyin sórí òbò wọn. Kóyin yẹn wà ní fíríza. Kóyin wà ní freezer. Kóyin yẹn wà ní freezer. Ok. Bẹ́ẹ̀ni, mo fi sílẹ̀ fún bíi two hours ẹ mọ̀ pé kò ní ìdí ó máa tutù wọ́n máa ra sí orí ìdán yẹn àti nǹkan iṣẹ́ yẹn. tó bá ti fi oyin sínú freezer tó ti tutù dáadáa kó wá dà sórí ìdán kó wá fi lá òbò obìnrin. ọba máa ṣe obìnrin yẹn máa máa speak nǹkan kéwú tí ò gbọ́ ni ó máa máa wà ní from above. Hmm. Hmm. Hmm. ọkọ mi náà dẹ̀ máa ń láìpẹ́ mi ò láìpẹ́ fún ojúdó bọ̀dọ̀ ẹni tó bá ti gbádùn òbò lílá gan ó lè má fi taratara gbádùn oko torí pé òbò lílá ọ̀nà tó easy jù láti make obìnrin dámẹ́ra òun ni òbò lílá. ọkọ mi gan ọkọ mi gan èmi ni mo kọ bó ṣe ń lá òbò hmm. tó bá ń lá òbò mi tẹ́lẹ̀ ṣé ló máa dàgbà tẹ́yìn ọ̀sọ́ọ̀tì nǹkan tó ń de mímọ èmi mo sọ pé kó máa rìn ní ìlú máa ń fẹ̀ dín nìtọ́ ni màá wá fi pílò rèé sí ẹ̀ ẹ máa fẹ̀dí yín tán ṣe máa fi ọwọ́ méjèèjì gbé ìtàn yín sókè ni. èmi ni máa ń gbé kílò sábẹ́ ìbí mi màá wá fi yéèsì bí mi sókè ọmọ àwa gbé ẹnu ẹ̀ sí màá wá máa fi ẹnu ẹ̀ àwa màá wá máa gba orí ẹ̀ màá máa gba mọ́bi ojú òbò mi yẹn. Hmm. Ah! wọ́n ní wọ́n ní àǹtí wọ́n ní kẹ́ sọ̀rọ̀ wọ́n ní kẹ́ sọ̀rọ̀ sókè wọn ò gbúrò yín dáadáa. wọ́n ní kó fuck shit kó fuck shit fuck shit fuck shit. Go fuck shit fuck it <laughs> fuck it be fuck shit. Then. <laughs> mo ní ah! fuck shit shit lògbò yẹn kó máa fuck Eh? You be shit lògbò Go fuck yẹn. ah Go fuck shit fuck it fuck shit fuck shit fuck it fuck shit Mama, mama, mama, mama, mama, mama, mama, mama. mú lóògùn máa máa gbá mú máa máa gbá mú ètò máa máa fuck ah, ah, fuck it ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. olórí ìwé ni sáwọn ìwà rárá tó ń bọ̀. mo wá ní kí fọ́ọ̀ṣì fọ́ọ̀ṣì fọ́ọ̀ṣì fọ́ọ̀ṣì láti wá gbọ́ mi sí ẹni ọlọ́run a rárá. ẹ bọ́ tàkẹ́ wá tú ọ̀rọ̀ yẹn sọ gbogbo fọ́ọ̀ṣì tí. ok so bí mo ṣe ń sọ lọ tí obìnrin ò bá nídọ̀ nọ́mbà one pé wọ́n ti gé idọ̀ wọn yẹn wọ́n ti gé libido wọn ọ̀nà tẹ́ fi lè mú obìnrin tí ò nídọ̀ gbádùn oko tẹ́ bá fẹ́ kò dẹ̀ mí pé obìnrin nídọ̀ ẹ̀ lè láòbò ẹ̀ the only thing ni wípé ẹ lè gbé ẹnu sí òkè òbò ẹ̀ àwọn lè máa fi máa mú lọ sínú òbò ẹ̀ dẹ̀ máa lu ọwọ́ yín méjì síbi ìsàlẹ̀ òbò tẹ́ bá dé ṣe mọ̀ pé obìnrin tó nídọ̀ òbò wọn máa nárò torí idọ̀ yẹn máa fùlò òkè so fúnrara òbo ẹni tó nídọ̀ ló máa control ibi tí ọwọ́ yín máa dé bẹ́ẹ̀ obìnrin tí ò nídọ̀ òbò yẹn máa ṣe pẹ̀ẹ́ sílẹ̀ so fún ẹ ní ẹ wá ní sọ pé torí pé bí òbò yẹn ṣe lanúlẹ̀ bẹ́ẹ̀ náà lẹ ṣe máa kí ọwọ́ bọnú ẹ̀ torí pé ó ṣeé ṣe nígbà tí wọ́n ń gé dán yẹn ní kékeré kí wàhálà ti ṣẹlẹ̀ ńbẹ̀ kọ́ yẹ pé obìnrin yẹn gan lè máa mọ̀ òun ló fi máa dàbí pé tóbìnrin ò bá ní dán mi tẹ bá fẹ́ fíńgà wọn tẹ́ bá fíńgà wọn dáadáa wọ́n mọ̀ máa sunkún wọ́n mọ̀ máa sọ wípé ó ń dùn àwọn wọn ò enjoy ẹ̀ nítorí pé ẹ ṣe nǹkan tó yẹ ẹ ti ń jẹ́ kí ọwọ́ yín kó máa lọ sínú so tóbìnrin ò bá ní dán bẹ́ẹ̀ ṣe máa treat wọn ó yàtọ̀ sóbìnrin tó ní dán kalẹ̀ hello. ẹ kalẹ̀ mà. ẹ kalẹ̀ o. ẹ program ma. ó ga. àti ma. ó mà kàn tó pèlè nǹkan yẹn tẹ́ ẹ béèrè pé kí ni èjì ẹ̀ yẹn. tó ní pé kẹ́ ẹ train òun. ẹ mo rí o ó ń fọ́nì sí yín ò fọ́nì o. kí there are some women like that. ṣé wọ́n pọ̀ because ẹ mọ àwọn obìnrin tá a bá ń sọ̀rọ̀ lórí tá a bá ń jí ìsìláyà ara wa ó ti yé yín hmm. bóyá ibi iṣẹ́ àwọn obìnrin kan máa sọ pé àwọn ò lè ṣe honestly tó bá fẹ́ kí train me, mo lè train yín lórí zoom but you have to pay me i can train you lórí zoom bó ṣe ń dóko bó ṣe ń It's not for you have to àwọn èèyàn máa sanwó fún mi ni mi ò ní train anybody tó ba fe wo general ètò o le wo general ètò but pé kí train ne, you have to pay me <laughs> honestly. okay ma all right you have to pay me mo ní mo ní nǹkan tí mo máa wọ̀ fún next orin mi àwọn orin mi gan tó ń bọ̀ ẹlòmíà fẹ́ lè wọ̀ pé pé ọmọ yìí níbo ló ti wá ọ̀run wo náà ti dá ẹ náà that is me mo máa ń research mi mo máa lọ deep mo máa ṣe àwọn nǹkan kan tó yẹ pé mo máa mo máa ń nǹkan àwọn nǹkan tó wà dẹ́rìn àwọn nǹkan táwọn èèyàn wọn ò rí rí máa ṣe kò kan fún mi but mi ò ní ṣe mi ní jalè mi ìdẹ̀ ní kọ̀ mi fraud hello yìí ní ṣe fraud. àti nípa ẹ̀pọ̀ tó. yes ma. ẹ ra màá o. à ń gbádùn ètò yín lálẹ́ yìí o. Ah, ah. ẹ ṣe òfin káròbó ọmú mímu òbò lílá ìwo lẹ fẹ́. máa. fi káròbó ọmú mímu òbò lílá. Ẹlẹ́tẹ̀ ah, mi láìsí méjì péré ni mo. Ewu àtẹwó fi káròbó. Méjì yẹn tẹ́ mi lọ́rùn, mo lè ní kí n bá rí yẹn ní ìbọn ìpa oko. Hmm. kọ́síńdà mi dẹ̀ kọ́ dẹ̀ mọ́ mú mi ah, méjì yẹn àmọ́ ẹ jẹ́ ń ah, gbé kọ́ ẹ jẹ́ ń gbé kọ́ yìí ẹ ló. ẹ ẹ yóò mo ní pé mo ní pé oyin yẹn mo máa gbé sínú fíìmù. màmá ṣé nǹkan kan ń disturb yín tí ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sókè ni kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ sókè. mo sọ̀rọ̀ sókè àpọ̀jù ni mo ń lò ní mo sọ̀rọ̀ sókè. ẹ gbé ẹ gbé kúrò létí ẹ ẹ yọ nǹkan kúrò létí ẹ sọ̀rọ̀ sórí fóònù dáadáa okay níbẹ̀. báyìí nǹkan ṣe ti ń lọ yẹn. ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sí mo ń gbọ́. mo sọ pé omi yẹn ó máa ti tutù hmm. tó yẹn bá ti tutù kéèyàn wá kóbìnrin yẹn kó wá fi sí ojú ara ẹ̀ ṣé mo pa àwọn ọkùnrin ní ìwà àwọn lọ sí tírénìn ògbò líla ọkọ mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ògbò líla èmi ni mo kọ hmm. tẹ́lẹ̀ báyìí ṣe ló máa dàbí ìgbà tó ń sọ egungun tó bá ń sọ ojú ara mi tó bá ń sọ òbò mi bí ìgbà tó ń sọ egungun èmi mo ní rárá ọ̀gbẹ́ni yìí látàrí ẹ̀ màá gbé kílò síbi ìdí mi màá wá láàbò mi tán hmm. màá wá láàbò mi tán màá wá ní kó fi àwọn ẹ̀ sáwá máa fa àwọn yẹn máa rìn èmi ò lákòókò dídò mi ò lákòókò wọ́n lè lọ́gbò mi èmi ò lákòókò dídò hmm. tó bá ti wá fún mi tó máa máa fi ẹni ẹ̀rí la àwa máa la wá sísàlẹ̀. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè àgbọ̀ yín ẹ sọ̀rọ̀ sókè. àná ojú òbò nìyẹn a máa ma fa ní ìyá máa fi lùnà a máa fi lùnà a ah! ó máa máa dùn gbogbo gbogbo èèyàn mi máa dúró ni gbogbo èèyàn mi máa dúró ni. màmá àgbọ̀ yín ẹ wò ó tẹ́ bá lè sọ̀rọ̀ sókè ẹ kúrò lórí fóònù àgbọ̀ yín. tẹ́ bá lè sọ̀rọ̀ sókè ẹ kúrò lórí fóònù màá ní. anyway gbogbo then àwọn nígbà míì obìnrin tó bá ti láì kòbò lílá wọn ò kí ń láì kókó so ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ wà selfish débi wípé kẹ́ sọ wípé nítorí pé wọ́n ti lá òbò yín ẹ ní satisfy ọkùnrin yín ẹ láti satisfy ọkùnrin bẹ ẹ̀yin ọkùnrin sì ẹ ti rí bí àwọn obìnrin ṣe láì kòbò lílá bọ́dẹ̀ ṣe láì kọ mú mímu hello. hello. hello ìyá mi. ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o òbò lílá ọmú mímu. Ah àbí fìkàròbò. gbogbo ẹ̀ náà la gbogbo ẹ̀ náà la fẹ́ bọ̀ ọ̀rọ̀ tí àǹtí ká sọ kọ́ńtẹ̀sì kọ́ńtẹ̀sì explain àwọn tí wọn ò ní dán kọ́ńtẹ̀sì kọ́kọ́ kọ́mọ̀tẹ̀ tí kọ́ńtẹ̀sì ní sùúrù náà kọ́mọ̀tẹ̀ tí peter àwọn kọ́ọ̀sì ṣe mọ̀ kọ́yàn kọ́ńtẹ̀ kéèyàn kálẹ̀ lẹ́ẹ̀ ṣe mọ̀ mà hello. hello mú gbọ́ yín. ẹ kátẹ̀ kátẹ̀ lẹ́ẹ̀ díẹ̀. ok. ẹ wò kọ́mọ̀tẹ̀ tí pk ẹ wò bá kátẹ̀ sí gbọ́ díẹ̀ náà not good. three minutes so I lè lẹ́yìn. okay all right okay. ẹ ṣe mà. so àwọn tí wọn ò ní dọ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ again <laughs> àwọn tí wọn ò ní dọ bẹ́ẹ̀ ṣe máa treat àwọn tí wọn ò ní dọ wọ́n yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa treat àwọn tí wọ́n ní dọ wọ́n yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa treat àwọn tó ní dọ àwọn tí wọn ò ní dọ tẹ bá fẹ́ fíńgà wọn ẹ gbúdọ̀ jẹ́ kí ọwọ́ yín lọ òbó yín òbó wọn open ẹ gbúdọ̀ jẹ́ kí ọwọ́ yín deep ó máa dùn wọ́n nítorí àwọn gọgọ fúnra wọn wọn ò mọ damage tí wọ́n ti cause nígbà tí wọ́n ń gé idán wọn ní kékeré so ẹ máa máa penetrate ọwọ́ yín ẹ máa máa fọwọ́ yín sínú ẹ̀ díẹ̀díẹ̀ ni bó bá ṣe ń dùn mọ́ wọn sí lẹ máa máa ẹ máa máa ibi ìsàlẹ̀ tí mo ní kẹ́ mú dání yẹn ẹ fi pressure sí ẹ dẹ̀ máa fọwọ́ lọ díẹ̀díẹ̀ títí tẹ bá ti rí pé wọ́n ń sun ẹ make sure wípé tó máa ṣe ha ha bóyá ó ń dùn wọn ni àbí wọ́n ń enjoy ẹ̀ ẹ make sure wípé ha ha yẹn o kò ṣe pé bóyá ẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ń gbádùn ẹ̀ ni àbí ó ń dùn wọn torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí wọ́n bá gé idán fún kò kí ń dùn mọ́ wọn ó máa ń dùn wọn ni so tẹ bá ti ń fíngà wọn ẹ má jẹ́ kí ọwọ́ yín máa gùn oh my goodness kí ni kọ́ yẹn ó ń distract mi ni hello. ṣe rí ètò ìní obìnrin ló wà fún kí lẹ fẹ́ sọ. So ẹ̀mú kò fẹ́ bèrè mo kò fẹ́ sáré bèrè ní pé kí ni omi ọyàn tíyàn bá mu omi ọyàn kí ni àwọn àǹfààní téèyàn rí lára ẹ̀ torí tí ìyàwó mi bá ń fún ọmọ lọ́yàn yìí òun lè fẹ́ mu gbẹnu tọ́yàn ẹ̀. the same thing tó ṣe fọ́mọ omi ọyàn máa ń kill stress lára ọkùnrin kò kí ń jẹ́ kọ́kùnrin ní àwọn tó máa ń ní prostate cancer nǹkan kan ó máa ń kill stress kò kí ń jẹ́ kọ́kùnrin náà ní eh, cancer ó máa ń kill eh, ó máa ń relax ó máa ń jẹ́ kẹ́ ní sound sleep the same thing náà ló ń ṣe tó ń ṣe fára ọmọdé náà ló ń ṣe fọkùnrin but kò ṣe kò sí kankan tó bàdì níbẹ̀ then wọ́n ló máa ń increase DHEA e tó wà lára pé DHEA yẹn dẹ̀kẹ̀rẹ́ ó máa ó máa ń jẹ́ kí ó máa ń kill this cancerous cell tó bá wà nínú ara so omi ọyàn wúlò bó ṣe wúlò fún ọmọdé bẹ́ẹ̀ náà ló wúlò fún ọkùnrin then ó dẹ̀ máa ń wúlò fún obìnrin tẹ́ bá fa ọyàn wọn dáadáa kò kí ń jẹ́ kó ní cancer ó máa ń jẹ́ kó ó máa ń pa depression lára wọn ó máa ń jẹ́ kó rí wọn pé ó máa ń jẹ́ kí mẹ́mórì wọn kó rí wọn pé ó máa ń jẹ́ kó hùwà bí ẹni tí orí ẹ̀ pé kò ń jẹ́ kó máa kanra nǹkan tó wà nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn hello. ó dàbí mímu omi òbò náà ní fún ọkùnrin torí probiotic tó wà nínú omi òbò so òun náà máa ó máa ń jẹ́ kí antibody ó máa tó yẹ pé ó máa ń fight àwọn diseases ọkùnrin ó máa ń increase kíní antibody tó wà lára ìyẹn omi òbò so à ń sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n gé idọ̀ wọn bẹ́ ṣe máa treat àwọn tí wọ́n gé idọ̀ wọn ó yàtọ̀ sí bẹ́ ṣe máa treat àwọn tí wọ́n ò gé idọ̀ wọn àwọn tí wọ́n ò gé idọ̀ wọn tó bá ń dóbò látòkè wọ́n máa ń wà in control because wọ́n máa ń fi okó rin eh, orí idọ̀ wọn ó dẹ̀ ó máa ń wúlò fún wọn àwọn tí wọ́n ò ní idọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń da kí ọkùnrin dó wọn ó máa ń dakẹ́ dó wọn látẹ̀yìn nítorí wípé tí obìnrin ò bá nídọ̀ nǹkan tó ní láti ṣiṣẹ́ fún òun ní ọyàn ẹ̀ àti g-spot ẹ̀ hello. hello aunty ma. ẹ kalẹ́ ma o. ẹ kalẹ́. ṣé aunty Yinka TNT ni mo bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ ẹ tètè sọ. ẹ wà live ma. bẹ́ẹ̀ni. ṣe ti ríṣẹ́ hello. Mm àwọn tí wọ́n ní dọ àwọn tí wọ́n ní dọ ó máa ń da láti do wọn látẹ̀yìn nítorí nǹkan tí wọ́n ní nǹkan tí wọ́n ní tó lè ṣiṣẹ́ fún wọn òun ni G-spot tó wà nínú òbò wọn lókè òbò wọn àti bóyá ff àti ọmú wọn so tẹ bá ń dún wọn látẹ̀yìn ẹ máa fídù ọmú wọn tẹ bá dẹ̀ fẹ́ láti ẹ̀yìn tẹ bá ti fi okó sí tẹ́tí gẹ̀sẹ̀tì okó yẹn á lọ sí G-spot wọn gangan so tí ẹ bá dẹ̀ ti kan G-spot àwọn tí wọn ò ní dọ definitely wọn damira tẹ bá wọn máa ní breast orgasm wọn á dẹ̀ ẹ̀dẹ̀ tún máa dún wọn nísàlẹ̀ so by tẹ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ rí wípé tó bá ti bẹ̀rẹ̀ sí ní damira kò sí tóbìnrin bá ń damira obìnrin ló máa máa wá okó ní every time obìnrin ló máa máa wá okó all the time obìnrin ló máa máa wá okó and there is something tí mo fẹ́ so fún yín lóòótọ́ ìwé sọ sáyẹ́ǹsì sọ wípé àwọn ọ̀nà láti mú obìnrin damira kò dìgbà tí obìnrin bá rí okókó tó damira ṣùgbọ́n ẹ lè sọ pé nítorí pé obìnrin obìnrin wọ́n ní ọmú wọ́n lè damira látòrí ọmú wọ́n lè damira láti inú pé bóyá kẹ fìka ròbó wọn wọ́n lè damira láti inú pé kẹ jẹ òbó wọn ṣùgbọ́n ọkùnrin wọ́n lè má nídìí okó but ọkùnrin tí ọkùnrin bá damira even kò mu ẹnu ọkùnrin kò mú okó ọkùnrin láti dàmìrà kò lè dàbí pé kó dóbò nítorí wípé tí ọkùnrin bá fi okó sínú òbò bí òbò ṣe máa ń warm kíní tó wà nínú bí flesh òbò ṣe máa ń fì lára okó ọkùnrin ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ọkùnrin òun ló fi máa ń fà á ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ń ṣe wípé kò ń ṣe wípé Eh, eh, ọkùnrin míì ní bóyá ó ń tètè ń dàbí àbó jẹ́ two minutes ọkùnrin àbó jẹ́ ó ní erectile dysfunction àbó máa tètè ń dàbí ṣe rí àwọn àwọn nǹkan kan wà nínú òbò àwọn hormones kan wà nínú òbò àwọn nǹkan kan wà nínú òbò tó jẹ́ wípé tí okó ọkùnrin bá ti kàn báyìí bó ṣe warm and everything ọkùnrin ò ní lè resist àtọ̀ yẹn máa wá ṣáà ni because kíní yẹn máa send signal sí ọpọlọ ọkùnrin tẹ́ pé kò ní lè rí sí ó lóríṣiríṣi òbò mucosa wà nínú òbò àwọn nǹkan kan wà nínú òbò tó jẹ́ pé tí okó bá ti kàn báyìí àfi àfi ọkùnrin tó bá yẹ pé bí ó ti lo enhancement bí ó ti lo nǹkan kan nígbà míì ló máa di wípé bóyá ó lè resist rẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin tí èjì bá ti ń wà lára ẹ̀ tó jẹ́ pé èjì ti ń tẹ̀ tó lẹ̀ lára ẹ̀ jẹ mọ̀ pé tí èjì bá ti ń dé ìwọ̀nba ni agbára ọkùnrin máa ń pèsè tó bá dé tí okó bá dẹ̀ ti wọnú òbò òun ló fi dàbẹ́ ni pé kò sí bẹ́ẹ̀ ṣe lè satisfy ọkùnrin bí ọkùnrin ṣe máa derive the highest satisfaction tọkùnrin lè derive ni pé kókó wọnú òbò obìnrin láti Kenya ẹ má pa mí ẹ ló ẹ ló. the highest kini tí ọkùnrin lè derive ni wípé kókó wọnú òbò torí bí òbò ṣe máa ń feel bọ́n ṣe ṣe òbò wọ́n ṣe òbò ìsọ́ọ̀tì ewé tó jẹ́ wípé ó máa ṣiṣẹ́ mọ́ oko. ẹ lò hello. hello aunty nka. yes ẹ kalẹ ma. ẹ kalẹ o. yes ma. ẹ jọ máa ṣe ọyàn mímu ṣé máa jẹ́ kọ́yàn tóbi. ọyàn mímu ò ní kọ́yàn tóbi o. ok ma. ọyàn mímu ò ní kọ́yàn tóbi bọ̀ tó bá màsáàjì ọyàn ọyàn lè tóbi. o. Hmm. tó bá màsáàjì ọyàn ọyàn lè tóbi so nígbà míì èèyàn láti ẹ láti máa fi tẹ bá fẹ́ kọ́yàn yín tóbi ẹ jẹ́ kó massage ẹ̀ fún yín dáadáa mo lè fún yín ní àwọn àwọn exercise ọyàn tó lè jẹ́ kó lọ. hello hello ma ẹ kálẹ́ ma ẹ kálẹ́ o. comfort láti Ghana. ok kí ni mo lè ṣe fún yín èèyàn kan ló ń pè láti Togo yìí. Eh, láti Ghana. ẹ eh, mò ń gbọ́ kí ni mo lè ṣe fún yín ìyá eh, mi ẹ jọ̀ọ́ mà nígbà ni mo bá ń mu opó yẹn hmm. mo máa ń bì kí ló because ẹ ń jẹ́ because ẹ ń jẹ́ kí okó kan yín lọ́nà fún tẹ́ bá mu okó kò ní láti dé ibi ọ̀nà fún yín ẹ nídìí kí okó ẹnkankan lẹ́kọ̀ọ́ lè rọ̀nà ẹnu yín dé láti òkè désàlẹ̀ ibi ìsàlẹ̀ oko kò ń ṣe gbogbo ògbà oko ò ní láti kàn yín lọ́nà fún tẹ bá mu oko adé orí oko àti ibi shaft ẹ̀ níbi ìdajì ẹ̀ lẹ́ need in fact adé orí yẹn ló yẹ kẹ́ concentrate lé lórí ju àti ìwò tó wà lórí ẹ̀ yẹn ẹ fa ìwò yẹn báyìí bí ìgbà tẹ́ fẹ́ fa ẹ ṣùmùṣùmù jáde nínú egungun ìyẹn ló máa ń ní effect lára ọkùnrin yí pé kẹ́ máa kí tọ́ba ní wọ́n mu oko ẹ nídìí kí oko touch yín lọ́nà fún of course tó bá touch yín lọ́nà fún ẹ máa dàbẹ́ nípa ẹ fẹ́ bì ni ẹ nídìí ẹ. Hmm. hello. hello ya. Yeah? wọn tó dẹ pé ọkùnrin míì tí ẹ bá mọ ni a máa kọ pé ìgbé ọyàn kan. ọyàn akan obìnrin bóyá ẹ ń gèjẹ àbí ẹ ń fi ibi ètè yín ẹ fi ń fà á tẹ bá fẹ́ mú ọyàn obìnrin ẹ láti wà soft pẹ̀lú ẹ ẹ láti wà soft pẹ̀lú ẹ ẹ láti máa bẹ ṣe mú at the same time ẹ máa máa massage ẹ kí ẹ tó lè mú ọyàn obìnrin tẹ bá fẹ́ fi eyín díẹ̀ sí i ẹ ti máa mọ̀ wípé obìnrin yẹn gan ti ara ẹ ti wà lọ́nà òun gan kò mọ ibi tó wà mọ́ nígbà yẹn tẹ bá rọra tẹ bá rọra gẹjẹ alo alo you are calling from Togo yẹ alo alo ẹ kálẹ̀ àfiyíká ẹ kálẹ̀ o. alo ẹ kálẹ̀ fújọ mẹ́ta. ẹ pé tó. ẹ ṣeun. ẹ ọlọ́nkùn yín ṣe. àṣẹ. alo àló à ń gbọ́ yín àló àló à ń gbọ́ yín sẹ́ẹ̀. ẹ ẹ ìjọ ẹ ìpè ẹ ìpè ìpè àlọ́ ìgbọ́ ẹ pè mí padà lọ́la fọ́rọ̀ pàtàkì. tẹ bá fẹ́ mú ọyàn obìnrin kẹ tó lè fi pressure sí ẹnu yín lórí ọyàn obìnrin ẹ má jẹ́ kí ẹ má ẹ jẹ́ kí obìnrin yẹn ti wà lọ́nà kẹ ti rí pé ara ẹ ti wà lọ́nà bó tẹ bá fi pressure sí orí ọyàn obìnrin nígbà tí ọyàn obìnrin tí ò ti wà on tí ò ti wà on ni kó máa hàtì. ẹ kalẹ́ o. àlà láti dùgbà láti sọ̀rọ̀ mọ̀. ok ẹjọ́ nípa láti káfíkà wo obìnrin láti lọ ìbílẹ̀ sọ̀rọ̀ yìí lórí o. ok. ilẹ̀ tó pé ẹ bá ti wọnú òbò ká gbójú sókè àtàbà tí mo ti mú pírógàmù yìí. hello. hello asiyika. hello ma ẹ ló mọ in fact ẹ wò wọ́n ń ta ẹ ní mo pè lẹ́ẹ̀kan wọ́n rí ilẹ̀ in fact orílẹ̀ appreciate wọn wọ́n fẹ́ kí máa wọ program wọn lẹ́yìn hmm. mo dẹ̀ lẹ́ẹ̀gbẹ́ ẹ jọ mo tún fẹ́ béèrè question kan hmm. obìnrin tó máa dábẹ́ fún hmm. tó máa fẹ́ tó máa fẹ́ fọwọ́ sí i ẹgbọ́n kí náà lè lò tó ẹ pé tí ò ní máa dùn tí òfin ní máa dùn obìnrin. òun náà láti sọ obìnrin tó bá dábẹ́ fún tẹ́ bá fẹ́ fọwọ́ sí number one ẹ ti jẹ́ kí ara ẹ ti wà lọ́nà kó ti wet dáadáa nọ́mbà two ẹ má fi ìka méjèèjì ìka méjì sí at the same time then ẹ má kí a ọwọ́ sínú abẹ́ ẹbẹ ṣe máa kí ọwọ́ sí inú abẹ́ obìnrin O wọn ò dábẹ́ fún nítorí nígbà míì tí wọ́n bá dábẹ́ fún wọn ó máa ń fi àwọn nǹkan kan síbẹ̀ tó jẹ́ wípé obìnrin yẹn gan lè mo. mọ̀ ó lè jẹ́ gbà tó bá fẹ́ bímọ àbígbà tó bá ti ná àbígbà tó bá bẹ̀rẹ̀ sí ní dókó ló máa fìlì pain yẹn so tí wọ́n bá ti dábẹ́ fóbìnrin ọwọ́ tẹ fẹ́ fi sínú obìnrin yẹn ẹ jẹ́ kó wà well lubricated obìnrin yẹn náà ẹ jẹ́ kí òbu ẹ̀ kó wet dáadáa tẹ bá tí òbu ẹ̀ ò bá wet ẹ da lubricant sí kẹ jẹ́ kó wet kẹ jẹ́ pé ó máa wet débi pé tẹ bá ń fi abẹ́ fi ọwọ́ sí wetness yẹn máa wà lórí ìka yín ẹ dẹ̀ ní tẹ obìnrin yẹn tẹ bá dẹ̀ ń fa ọwọ́ sí tó ṣe ẹ máa wà sure pé ṣé ó enjoy ẹ̀ ni àbí ó ń dùn ún so tó bá enjoy ẹ bó bá ṣe enjoy ẹ sílẹ̀ máa máa increase depth bẹ́ẹ̀ ṣe ń fi ọwọ́ sí yẹn bẹ́ẹ̀ tí ò bá ti tó bá jẹ́ pé ó ni E mọ́wọ́ kúrò because e mama cause more damage fún òbò yẹn ni ẹni tó bá ti dábẹ́ fún ẹ lè treat abẹ́ bí ẹni tí wọn ò dábẹ́ fún ó dàbí ẹni tó ti ṣe operation fún ni àtẹ̀ntọ́ ṣe operation fún ẹ lè ní pé ara pípé làwọn méjèèjì máa ni so bó ṣe wà nìyẹn tó bá ti dábẹ́ fóbìnrin ẹ lè gbìgbìrì fíńgà ẹ̀bẹ̀ ṣe máa fíńgà obìnrin tí wọn ò dábẹ́ fún. e ẹ ṣe máa ẹ ṣe mọ̀ so ilẹ̀ ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ tí mò ń sọ tán bóyá ẹjọ́ mi tí ọ̀rọ̀ yẹn bá bá mi nínú torí àwọn èèyàn wọn kàn ń pè pè pè pè pè pè then ẹni tí wọ́n bá dábẹ́ fún ẹjọ́ ó dákẹ́ máa dó wọn látẹ̀yìn torí target yín ni wípé ẹ̀ ń target G-spot wọn wọn ò ní nǹkan kan tẹ fẹ́ target níta òbò torí pé kò sí dán bẹ́ẹ̀ so kò sí nǹkan kan tẹ fẹ́ fi okó rìn níta òbò inú òbò ni agbára wọn wà inú òbò tágbára wọn dẹ̀ wà ní òkè òbò ni ibẹ̀ ni G-spot wọn wà àti ọyàn wọn ní ìgbà míì gan ẹ máa dó wọn lọ́yàn kẹ fi okó sí àárín méjì ọyàn kẹ pa ọyàn dé mọ́ kẹ máa dó wọn lọ́yàn wọn láìkì kẹ máa mu ọyàn wọn tẹ bá dẹ̀ mu ọyàn obìnrin ẹ má fi pressure sí orí nípùl obìnrin ẹ má ì tí ì fẹyín sí yes nígbà míì ṣe mọ̀ kọ́ wọ́n máa ń ra àwọn nǹkan tó máa fi ń clip obìnrin tẹ́ bá fẹ́ kóbìnrin ní sweet pain nígbà míì ẹ ti make sure pé ara ẹ ti wà lọ́nà ó ti ó ti wà high òǹgbọ́n ti dàmíra ara ẹ ti wà lọ́nà ẹ̀ ẹ lè wá máa fi eyín díẹ̀ sí but from immediate from the beginning tẹ́ bá lọ ń fún pain ó máa irritate ẹ kò ní enjoy ẹ hello. ok ok ẹ ẹ tún rí mi pè mọ́ o kò ń ṣe kú kò ń ṣàrùn o o tún rí mi pè mọ́ o hmm. next time you won't do that. so ẹ má ẹ má pa eyín mọ́ ẹ má pa eyín mọ́ hello. hello ẹ kálẹ́ ma. ẹ kálẹ́ o. ẹ pé tọ́mà. ẹ gbóhùn sókè kí lẹ fẹ́ yá mi mo ti fẹ́ ráǹdè pé. Eh. ẹ sọ ẹ ẹ jọ ẹni tí wọ́n bá tó látẹ̀yìn. Hmm. ẹ jọ tí ìsàlẹ̀ ẹnu bá wá ń dùn kí ló lè fà. ó depend lórí position. inú yẹn máa mọ kan. ó depend lórí position ẹni tó bá ti ní experience bí ó dẹ̀ uh, there is something called uh, ṣé tó bá ń doyin látẹ̀yìn nìkan ló máa ń rí bẹ́ẹ̀. ẹ wọ́n máa ṣẹlẹ̀ náà bẹ̀ níwájú náà. ó lè jẹ́ endometriosis there is something to máa ń pè ní endometriosis there is something to máa ń jẹ́ cyst so ó láti lọ rí gynecologist ẹ because ó lè jẹ́ cyst ó lè jẹ́ endometriosis ó lè jẹ́ nǹkan tó jẹ́ ó lè jẹ́ wípé o wà lubricate wọn ò lubricate enough hello. hello cnd. Sir. ẹ kálẹ́. ẹ kálẹ́ sá. àmọ́ ọjọ́ pé ẹni ló ń pè é. ok. láti nàìjíríà. ok sá ẹ̀jẹ̀ òun jẹ́ ẹ̀sọ́ ní ìsìn ṣé kò lẹ́sọ̀ pé kéèyàn máa dábẹ́ fún àwọn ọmọ báyìí. kò lẹ ẹ ẹ wọn ò tiẹ̀ ìfà kò síbi tí wọ́n ti ń ṣe o bí ẹni pé ń fìyà jẹ wọ́n ni o torí wípé ó máa ń dá wàhálà lẹ̀ fún ọjọ́ iwájú kò sí nǹkan tí ò lè ṣe ó lè fa kó ọmọ lọ́jọ́ kúnlẹ̀ so kò sí nǹkan tí ò lè ṣe ìyẹn ti lọ ẹ má ṣe mọ́ gbogbo nǹkan àti ṣé ti lọ ká má dábẹ́ fáwọn obìnrin mọ́. irọ́ o ìtẹ́ ti ṣe ti lọ má dábẹ́ fáwọn obìnrin mọ́ torí pé ẹ̀ ń pa okó aṣọ okó lẹ̀ ń pa mọ́ wọn lára wọn ò ní gbádùn okó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá dẹ̀ máa gbádùn okó wọn láti ní ọkùnrin tó máa ní understand àti irú ẹ̀kọ́ tá à ń kọ́ wọn níbí torí iṣẹ́ tí wọ́n máa ń ṣe lórí àwọn ọkùnrin obìnrin tí wọ́n dábẹ́ fún ó pọ̀ gidi ẹ treat wọn bí obìnrin tí wọn ò dábẹ́ fún hello. ok na awo màá block ẹ o tún rí mi pè mọ́ o kò ń ṣèpè o hello. hello ẹ kalẹ̀ ma. ẹ kalẹ̀ ìyá mi. hello. hello. hello ma o. mo ń gbọ́ yín mo ń gbọ́. ẹ̀ka tí ní ká mo fẹ́ bá sọ̀rọ̀. èmi náà lẹ ń bá sọ̀rọ̀. ẹ gbọ́ obìnrin tó bá dábẹ́ fún ló dẹ̀ pé okòkò ẹ̀ tóbi tó gùn dáadáa tó tóbi hmm. ọtí òkò ẹ̀ ogún yẹn kún ibi ẹ̀pọ̀ tó ń dùn tó ẹ̀pọ̀ tó bá ti fẹ́ fà yọ báyìí gbogbo abẹ́ yẹn máa máa dùn ún tó bá tó ti fẹ́ fi sá tún dùn wọn tó bá tó ti fẹ́ yọ á tó dùn tó máa kún nú ẹgbọ́n kí nìkan tí obìnrin lè ṣe tí ó máa fi lè jọ irun kó báyìí. ẹ sọ again obìnrin tó bá dábẹ́ fún tọkọ ẹ bá fokó sínú ẹ ó máa dùn ún. ẹ̀bùn kí nìkan. nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti dábẹ́ fóbìnrin. Mm tó bá fẹ́ gbó yín kẹ́ ẹ gbádùn ẹ̀ mo ti sọ fún yín ẹ máa ní láti ní lubricant wọ́n máa lubricate yín dáadáa and ẹ̀yin tẹ́ máa ń ní okó ńlá àbí ẹ̀yin tẹ́ máa ń sọ wípé okó yín ò tóbi okó yín ò tóbi mo ti sọ fún yín pé kò sí nǹkan tí obìnrin nídìí nínú okó ọkùnrin ju the first three inches ló máa ṣiṣẹ́ tí ọkùnrin fẹ́ kó obìnrin fẹ́ kó ṣe the first three inches tó bá ti wọnú òbú ẹ tó ń gbádùn ẹ wọ́n lè wá máa increase ẹ ẹni tí wọ́n bá ti dábẹ́ fún tí ó dẹ̀ dí ọkọ ẹ̀ ní oko ńlá wọn ò lè do bí ẹni tí wọn ò dábẹ́ fún wọn á lubricate ẹ̀ wàá dẹ̀ make sure pé first three inches oko ló kọ́kọ́ wọnú òbò so tó bá ti ń lọ bó ṣe ń gbádùn ẹ̀ ló máa máa increase ẹ̀ sí ó dẹ̀ wà well lubricated wàá dẹ̀ máa bó ṣe ń lọ ló máa wàá máa increase ẹ̀ o ò ní rí gbogbo kó yẹn bọ̀ straight otherwise kò ní gbádùn ẹ̀. kò ní gbádùn ẹ̀ so ẹni tó bá ti dábẹ́ fún tó dẹ̀ lóko tó ní ọkọ tó lóko ńlá ẹ ní láti mọ bí ẹ ṣe máa lò ó ẹ máa use lubricant and the first in hello à ń gbọ́ yín hello ẹ kalẹ̀ ẹ kalẹ̀. yẹ ẹ gbóhùn sókè ẹ gbàgbé kíkì yẹn ẹ sọ̀rọ̀ ẹ go straight to the point. Mama bí nǹkan owó títà tí mo fẹ́ pẹ̀lú ló láti ẹ̀kọ́ ni mo a máa gbọ́ yín dádì a gbọ́ yín ẹ̀ break a gbọ́ yín ẹ̀ ń break. ẹ mọ nǹkan tẹ máa ṣe ẹ cut ẹ cut kẹ tútù pé ẹ tú pé sà. Mm. ẹ cut ẹ tútù pé hello. ok o ò tún rí mi pè mọ́ láyé ẹ̀ ṣẹlẹ̀ burú ni. so nǹkan tí mò ń sọ lọ ẹni tí ò lo ẹni tí ò ní idọ ó ní bẹ́ẹ̀ ṣe máa treat wọn tó ẹni tí ò ní idọ tó bá fẹ́ ẹni tó lóko ńlá ẹ nídọ bí ìgbà tó nídọ torí pé ẹ má jẹ́ kí n tàn wọ́n yín gbogbo àwọn nǹkan tó lè lubricate òbò tó yẹ kí ẹni tó tí ó yẹ kéèyàn ní wọn ti gé dànù mọ́ ẹni tí ò ní dọ̀ hello. hello. hello ma ṣe ń gbọ́ mi báyìí ma. ẹ eh, eh, mo ṣe ń gbọ́ yà. hello. hello yà. mo ní láti nàìjíríà ni mo ti ń pè. mo ní program yìí mo ti ń gbọ́ láti láti ẹ̀ ń tún ayé mi ṣe gan ṣe ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkọ mi á. Ah, tó bá ti bá mi sùn báyìí ṣe ló máa máa pò ṣe tó bá dìde wọn àwọn kú irú ayé ò nílé ó kàn díjọ́ kan báyìí bí mo ṣe gbó prógráàmù yìí nìyẹn mo wá bẹ̀rẹ̀ sí in fact you are wonderful ma mo ti pẹ́ tí mo ti ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi ṣáà àti ìyá mo ń gbọ́ mo ń gbọ́ àgbọ́yé mo ń gbọ́ yín ìyá mi. láti gbà yẹn báyìí ẹ wò ó in fact ọkọ mi lè jẹ ẹni tó ń kó obìnrin kiri gan ní nàìjíríà tí láti ìgbà yẹn báyìí gbogbo àwọn sáìtẹ máa ń kọ wa ẹtí bá fún báyìí wọn ò bí etí bá bẹ̀rẹ̀ sí fọwọ́ ta ẹpọ̀n ẹ̀yẹ báyìí màmá ẹsẹ̀ màmá ṣe báyìí ni ẹ wò á yínká inú mi dùn gan láti bá yín sọ̀rọ̀ lálẹ́ yìí nípa eléyìí ọlọ́run ti bá mi tún ṣe ẹ wò <laughs> nǹkan tí mo ní kí n sọ ni mo dẹ̀ máa ń gbádùn iṣẹ́ tí bá kásẹ̀ méjèèjì yẹn tó nítorí ẹ pé tó bá ń bá mi ó kùn wọn máa pò ṣe ní nísìnyí ẹ wò ó hmm. ẹ ṣe mo nílò àfiṣètì yín wa ẹ ṣe ìyá mi god bless you <laughs> wọn ò jẹ́ kí n sọ̀rọ̀ lórí àwọn tí wọn ò ní dọ mo máa padà wá wá sọ gbogbo àwọn tí wọn ò ní dọ bọ́n ṣe lè dó wọn tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ní pain màá sọ nǹkan tó ń cause pain yẹn fún yín màá dẹ̀ sọ bá ṣe lè ṣe ta lè dó wọn tí wọn ò ní ní pain wọn ò jẹ́ n sọ̀rọ̀ lẹ́nìí kọ́ọ̀ yẹn ti pọ̀ jù so hello hello. hello? lẹ́ o sista mi. níbo lẹ ti ń pè o Kenya. àti gébọn àti gébọn la ti ń pè o. níbo náà ń pè ń débọ̀. ah Gabon Gabon oh, ìlú òdìkejì àtòkè òkun. gébọn ok à ń gbọ́ yín sà. wàhálà wàhálà ìbọn ń gbádùn yín. ẹ ṣeun ẹ ṣeun. ká mo náà sọ ní àṣẹ iná tún mọ ọ sọ jù. Oh God. Ọlọ́run á tún ti yín ṣe o. Àṣẹ àṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmílẹ̀ ti túlé ayé ẹ̀ ṣe o. Hmm. Kọ́lọ́ dúró tì yín. Àṣẹ. bless you. Ọlọ́run ó dúró tì yín o. Ọba jẹ́ ìlú òyìnbó lẹ́wà ní á kéré oko. Oh God. Hello. Hello, Aunty Kásíọ̀wá pa. Nọ́mbà yìí ti pè mí tó twenty times lẹ́nìí. Kí lẹ fẹ́ gan-an? kí lẹ sọ mà. ẹ ti pè mí tó twenty times lénìí kí lẹ fẹ́ sọ tẹnu yín. àná ah, bí ẹlẹ́kẹ̀rin ti máa pè mí nílé àwọn program tẹ tẹ ìṣòwò ẹ̀mọ̀ bẹ́ni pé mi lè torí tèmi lẹ ṣiṣẹ́. ok. so gbogbo àwọn àwọn questions àti àwọn nǹkan tẹ̀ sọ ó make sense. ok mo ń gbádùn yín kí ni question kí ni question ti sí yín tí téèyàn bá fẹ́ bá fi ẹ̀pọ̀ ọkùnrin ṣeré kó lè ẹjọ́ ẹ̀ báwo lèèyàn ṣe lè ṣe. tẹ bá fẹ́ ẹ má gbàgbé ẹ má gbàgbé pé ẹpọ̀n ẹpọ̀n ọkùnrin ibẹ̀ ni agbára wọn wà ibẹ̀ ni spam ti ń wà and all of that so tẹ bá fẹ́ bá ẹpọ̀n ọkùnrin ṣeré ẹ láti wà gentle and ẹ lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn tó ọkùnrin bá just like bẹ́ẹ̀ bá fẹ́ bá ọmú ṣeré tẹ fẹ́ kí. Eh, obìnrin kó gbádùn ẹ̀ tẹ́ bá fẹ́ fún ní pinch dẹ̀ ẹ láti jẹ́ pé obìnrin ti wà lọ́nà ẹ máa ti sọ́ọ̀kì kókó ẹ máa ti bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀kì bíi perineum ọkùnrin níbi abẹ́ mo ti sọ láìnì kan wà tó so ìdí mọ́ ẹpọ̀n láìnì kan wà tó pín ẹpọ̀n sí méjì báyìí ẹ máa fi ahọ́n rin gbogbo ibẹ̀ yẹn ẹ máa fi ahọ́n rìn ẹ rìn lọ síbi ọ̀nà oko ẹ mú gbogbo ẹpọ̀n yẹn ẹ rìn mọ́ ẹnu yín bọ̀ kò ní sí eyín yín bẹ́ẹ̀ ẹ ní máa fún ẹ pọ̀ mọ́wọ́ báyìí kẹ máa fún ẹ pọ̀ lọ́wọ́ àbí ìmí àti àbí kẹ mú ọpọ̀n kẹ fẹ́ pé ẹ fẹ́ wo kóró ẹ̀ bó ṣe rí no ẹ máa wà gentle bẹ́ẹ̀ bá ṣe fẹ́ bá ṣeré bọ̀ láìní tó so ẹ pọ̀ mọ́ ìdí yẹn àti láì tó pín ẹ pọ̀ sí méjì yẹn ibi tí agbára ẹ pọ̀ ń wà nìyẹn tí agbára wà fún ọkùnrin ẹ máa fi àwọn rin láìní yẹn ẹ máa fi àwọn trace láìní yẹn trace ẹ lọ sí orí okó just like bí irú bí adé orí okó àti ìwò tó wà lórí oko ṣe jẹ́ agbára fún ọkùnrin again àwọn lára àwọn erogenous part ọkùnrin tó ń bá ṣeré ibẹ̀ ni line ẹ̀pọ̀ yẹn ibẹ̀ ni line tó so ẹ̀pọ̀ mọ́ ìdí yẹn ibẹ̀ ló wà ṣé mo ti dáhùn question yín hello ilẹ̀ danabit ó máa di one point five ní next week ẹ má gbàgbé ẹ pè wọ́n sórí plus two three four is one point two now tó bá di next week friday ó one ó máa di one point five ẹ pè wọ́n sórí plus two three four nine zero four seven seven nine seven three five two plus two three four nine zero four seven seven nine seven three five two ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń cash fees dòwò pọ̀ plus four four seven nine three zero five three nine eight five four plus four four seven nine three zero five three nine eight five four gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba top up lọ́wọ́ Yomi ní Nigeria. E máa sanwó die plus two three four nine zero nine one two zero zero four six seven Nigeria plus two three four nine zero nine one two zero zero four six seven ó máa dé ọwọ́ ẹ̀ níwòyí ìrọ̀lẹ́ ọ̀la ẹ lè pè bóyá by ọ̀túnla by ọ̀túnla ẹ máa ẹ máa máa gbà lọ́wọ́ ẹ̀ hello ẹ jọ jẹ́ kí n máa lọ ó ti rẹ̀ mí hello ó ti rẹ̀ mí so bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn mo máa padà wá láti wá lecture torí mo rí pé àwọn obìnrin tó pọ̀ wọ́n ti gé idán wọn bí a ṣe ń bá àwọn obìnrin tí ò ní idán ṣeré ó yàtọ̀ sí bá ṣe bá àwọn obìnrin tí wọ́n ní idán ṣeré bá ṣe máa torí tá a bá ṣọ́ra eré la máa láǹbá wọn ṣe kàkà kọ́ máa gbádùn a máa irritate wọn ni so nífun bá ṣe máa fíńgà obìnrin tí ò ní dán ṣe mọ̀ pé obìnrin tó ní dán a lè fi fíńgà kan sínú òbò ẹ̀ ká mú ẹyọ kan sókè èyí tá a fi sókè yìí a fi ń ṣe orí idọ yẹn lókè àdẹ̀fẹ́ lè ṣe òbò ẹ̀ obìnrin tó nídọ̀ náà a lè máa do ká dẹ̀ máa fíngà at the same time ẹ mọ reason tá a bá ń do wọn látẹ̀yìn a lè pass ọwọ́ síwájú ká máa fi dán wọn ṣeré but obìnrin tí ò ní dọ̀ kò sí nǹkan kan ẹ fẹ́ fi ṣeré ju wípé ọyàn wọn méjì níwájú àti pé kẹ́ ẹ dó wọn látẹ̀yìn so ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń da kẹ́ ẹ dó àwọn tí wọn ò ní dọ̀ látẹ̀yìn nítorí pé ẹ hit straight to the g ẹ dẹ̀ ráyè fi ọmú wọn ṣeré but ẹni tó bá nídọ̀ bẹ bá ń do kódà kẹsùn sílẹ̀ dogan ẹ lè kúnlẹ̀ kẹ máa do lọ́wọ́ kẹdẹ máa fi do ẹ ṣeré ẹ lè do lẹ́niwẹ̀ kẹ máa fi ẹ lè sùn dùbúlẹ̀ báyìí kẹ máa fi do ẹ ṣeré bọ kò sí nǹkan ẹ lè ṣe fún ẹni tí ò ní I will come your way again with another interesting topic gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ti rí i pé àwọn obìnrin láìkẹ́ ọmú wọ́n láìkì fìkaròbò wọ́n láìkì eh, pé kẹ máa kò dẹ́ ṣe wọn ló láìkẹ máa láòbò wọn bọ́ ẹ ti wá rí nísìn wípé àwọn tí wọn ò ní dangan ẹ lè láòbò wọn àwọn lè máa fi gún òbò wọn ẹ dẹ̀ lo ìka mo sọ fún yín pé ibi ẹnu ọ̀nà òbò ẹ fi ìka kan rin ibì kan mọ́lẹ̀ ń bẹ̀ kẹ̀dẹ̀ mú ìka kan wọlé tán bá ṣe enjoy ẹ̀ títí díẹ̀díẹ̀ ẹ máa mount pressure mọ́ ibi ìsàlẹ̀ òbò yẹn ó máa sweet pain ló máa máa fún wọn hello ẹ̀yin tẹ wà ní Libya yóò dà yín pé ẹ̀ gbádùn tààrà ẹ má gbàgbé láti fi okó dó ọyàn ká máa fi okó dó ọyàn méjèèjì gan náà ìyẹn náà obìnrin máa ń gbádùn ẹ ẹ má gbàgbé tẹ bá fẹ́ mu ọyàn obìnrin ká kó ọyàn obìnrin méjèèjì ká kó sí ẹnu obìnrin máa ń gbádùn ẹ ó ní tó ṣe lára ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣàlọ èmi ọmọ yín náà ní Yínká TNT mi ò yí padà ẹ ẹ mọ̀ pé aláràgbà yìí dá ni mí ìfà mò ń gbé orin kan bọ̀ méjì ni n tí máa wọ̀ nínú ìkejì yẹn àwọn èèyàn máa ṣe ha ha ha ni wípé kábàlẹ̀ kẹ́kọ̀ọ́ náà ni kí ni wá dùn stress ti pọ̀ jù láyé yìí mo mọ̀ pé love mi èmi náà love yín ẹ wá jẹ́ kí n sùn lálẹ́ yìí o tó bá yá màá kó àwọn ẹ̀yin obìnrin tẹ́ ní ẹ̀ ẹ̀ mo kó mu nǹkan kan yẹn á máa ṣe zoom tó bá yá mi ò ṣe zoom ọ̀fẹ́ o mi ò wá ka kinní ní ìlú òyìnbó mi ò wá ka bridge o àwọn tó bá ní interest wọn á pè mí lẹ́yìn tí bá ti rí èèyàn bíi mẹ́wàá tájọ fẹ́ ṣe then we go a máa ṣe zoom à á kọ́ra wa a tún láti lè ní ògbójú láti lè já okó láyà a tún láti lè ní ògbójú láti lè face ọkọ wa because nígbà míì nǹkan tó kì í ṣe rí tó jáde dé fọkọ ó lè bá lójijì pé ah mo ti kọ́ eléyìí so tó bá ti fẹ́ wọ kíláàsì mi pé o fẹ́ kọ́ṣẹ́ jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ wípé o fẹ́ lọ kọ́ṣẹ́ so that tó bá bẹ̀rẹ̀ sí ní peṣẹ́ fún níṣẹ́ tó o bá kọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ kí ń peṣẹ́ fún fún iṣẹ́ tó o bá kọ́ wà á lè mọ̀ wípé o ti lọ kọ́ ni kò ṣe pé bóyá o ṣèrànù so ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ ilẹ̀ danabit ẹ má gbàgbé láti pè wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ra bèbè náà ẹ má gbàgbé láti pè yọ̀mí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bèbè lọ́wọ́ mi náà mi ò fẹ́ play testimony for anybody money ẹ má gbàgbé láti pè mí lórí plus four four seven four zero four eight five one two three four gbogbo ẹ̀yin tẹ́ ti ra bèbè fún top up ní nàìjíríà ẹ pè plus two three four nine zero nine one two zero zero four six seven kẹ̀dẹ̀ fún ní dọ́kẹ̀tì yín kó tó fún yín ẹ máa sanwó lórí ẹ̀ o kò bọ̀ owó náà ò ní pọ̀ ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ a ó máa rí yín bá èmi ni máa máa bá o èmi náà lẹ́ ò máa rí ire o ó dàrọ̀ love you all.